ẹ ò bí ọmọ alágbára kan ẹ má ṣe yẹ lọ́wọ́ o ẹ gbọ́ ìkìlọ̀. ẹ wo ogun lọ́mọ yìí wọlé yín. ọmọ tá a fi sí ẹ̀sìn mi gbàtà ti bí ni mo ti bẹ̀rẹ̀ sí náwó lórí ẹ̀ sọ́mọ ìwà èrè kí ni mo jí ìdíyà lórí ẹ̀. bí wàhálà yẹn ṣe pọ̀ ọmọ yìí òun lọ́lọ́run lò. owó ẹ̀yin ní owó yín sọnù so òun wá rè ó wá dá padà fún is it shy or shyness? sọmọ rẹ àbá àkókò mi owó lé wa ló ti fẹ́ tán yìí lánàá dé ti fẹ́ lé wa jáde kúrò nílé bẹ́ẹ̀ dẹ̀ ni dádì ò jẹ́ kí n sinmi lórí ọ̀rọ̀ pé mo dáwó padà yìí àbí nǹkan tí mo ṣe ò dá ni. Hmm. ìwọ náà ti ń gbé lẹ́bùrọ̀t wọ́n ti ń lè sí ẹ̀fọn wọ́n ti ń pò mọ́ júìsì àbí òun ló ṣe ń dá sọ̀rọ̀ kò bá ẹ lọ́pọlọ mu. gọ́tà ń gbé sọ́mọ yìí máa gbé orí ẹ̀ lè yá. give me my ego i don't play with money o. Oh yorùbá bọ̀ wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ kún àgbọ̀ because abẹ́rẹ́ bẹ́ẹ̀ ló máa ń kó lọ. abẹ́rẹ́ máa kó lọ ni. ti sọ twelve thousand naira. ìwọ àti ìyàwó ẹ̀ nìkan lẹ́fẹ̀ẹ́ jókòó wedding yìí ni. no irọ́ àyè náà pẹ̀lú àwọ̀ rẹ̀ yí àwọ̀ rẹ̀ mi. so bí èlé ló ń expect lọ́wọ́ mi kí n fa. tẹ́bà tẹ́bà mi fi eight fifty kún. Mm. díẹ̀ ti dá lọ. one thousand. ẹ̀sọ́ ti jẹ́ iṣẹ́ ìwé mi lẹ́nu. àyànfẹ́ ọmọ mi ò tún ronú ni. ìjì ṣé irú ìgbésí ayé tèmi àtàwọn òbí mi gbé ilé dání. wèrè tí ẹ ní kò ní strength. inú ilé i have somebody tó wá bá wa ṣe nǹkan tàṣì sáà bọ̀ kò ní pẹ́ lọ wo bá ọdẹ pé o o náà lọ mú ṣe bọ́ sí sọmọ ẹ lè pàdé ra yín tó bá kẹ kò kẹ tó bá kẹ kò filẹ̀ kò jọ ẹ lọ ó ti yẹ. easy baby mi náà easy. ṣe máa jẹ ṣe máa. wọn mi síta ah. ilé ilé ṣe rí ọ̀rọ̀ burúkú dá lóògùn. ilé yìí ni about eleven buildings tí mo ti ṣe ìbáṣẹ lọ kí à ń ṣe ìbáṣẹ lọ ní single room eleven ilé yìí ni eleven one. ṣé nǹkan tẹ̀ fẹ́ mu yan gan ni ṣé ó yẹ kẹ́ máa sọ lẹ́nu. mo máa lẹ́ẹ̀ lójú tì. tó bá ti pé twelve mo máa celebrate one dozen. fetí sí ohun ẹ̀bẹ̀ mi gbàròyé ọba elétí gbóhùn gbàròyé torí wa ló mọ ẹ̀dùn ọkàn mi ìwọ ló mọ bí bàtà ta mi lẹ́sẹ̀ mo ní kò fetí sí ohun ẹ̀bẹ̀ mi. Yeah. Baro yemi kábíyèsí wọ́n ń falẹ̀ bùnmí bùnmí ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo ohun tó dá dáradára ni wọ́n ní ó dá sọ̀rọ̀ ayé mi ò jọ̀wọ́ dá sọ̀rọ̀ ayé mi. ń sanwó ibi àwà yìí pẹ̀lú ìpamọ́ rẹ̀. ẹ̀yin iṣẹ́ ń jẹ lówó ni. ní ìbéèrè rẹ̀ yóò bí ṣé àti fi gbówó ìgbó owó tó ní. Hmm, kò yé mi náà. ẹ jọ mi ò tọrọ kíkí lọ́wọ́ yín ṣe gbọ́ àdúyìn màtí ń kọ́ màmá. tiẹ̀ fẹ́ wá ní ìwà kò fún yín. ní ìwà kò fún mi one five ẹ rí tújọ lóṣù kan one five lásán lásán màmá ẹ rí tújọ àà ah, ah, màmá kí ló dé ṣé mi ò tíra fún yín tó ni àà ah, ẹ wo owó yìí owó kékeré ni o àmọ́ ẹ búrọ̀ san one five nínú àwọn kílẹ̀ ń sọ lẹ́nu yìí àà ẹ̀dùn kọ́lọ́ máa dà yín sáyé gan ṣé kòkó wá sàn. ẹ one five lẹ́ẹ̀rí san ẹ wo á dákẹ́ wọlé gbogbo jágbájá ti sòṣì ní tẹkọ́sùn yàrá yẹn kẹ́kọ́ jáde ń sìn yẹn gbọ́ ṣé kọ́ tí mo sọ fún yín. ń san èmi náà ní lẹ́gbẹ̀ẹ́ pé ń san kí n gbọ́dọ̀ jẹ yín lówó gbé. ń wà gbogbo láìpẹ́ láì jìnà ń wà fún mi. láìpẹ́ láì jìnà ẹ wà fún mi ẹ ti gbogbo tẹ̀sán yẹn kò kàn mí ṣe gbọ́ àkọ́rá yín lè sọ sí tẹ́gbà ti lè fún yín lówó yìí lọ́la ẹ wò máa kọ́ àwọn bọ́ ìsìwà gbogbo òṣìṣẹ́ kóso yàrá yẹn gbogbo ẹlọ́mà dànù fún yín ṣe gbọ́. Hmm? ẹ wò àwọn ọmọlẹ́bí kalẹ̀ yìí wọ́n fa ìbéèlè rí san rúra ìwòlẹ́wà ẹ̀yìn yọ òṣì tẹ́ ẹ̀rọ ọmọ tọ́ wo báwo rẹ sọ̀rọ̀ o kẹ sáré ẹran wọlé bẹsẹ máa bẹsẹ máa ló ń gbà fúnra yín kọkàn yín o kémi ṣàròyìn tèmi gbà níṣẹ́ gbọ́ ó dàbọ̀. ẹ má bínú. Hmm. ẹ má sọ̀rọ̀ ó dá mi lójú wípé ọlọ́run á sì gbàdúrà wa ẹ̀yin kẹ́fọ́ kan nípa ìṣẹ́. kí ni dùnà kẹ́mi bó ṣe sọ yìí ṣé èmi ráyé wá lóòótọ́ ṣé mo ráyé wá báyìí mo ráyé wá. àmì ẹ má dá yẹn lóhùn ó kàn sọ tiẹ̀ ní ṣóun lọ́lọ́run ọlọ́run tó dá èmi àti ẹ̀ ó ti mọ nǹkan tẹ máa dá ó ti mọ nǹkan tí máa dá ó ti mọ nǹkan tí níkẹ́ máa dá ṣé bí ẹ fọkàn yín bá mi jọ. ó yẹ ó lè wá eléyìí kó yé mi. mo ráyé wá lóòótọ́ kẹ́mi mo ráyé wá o ẹ má dá yẹn lọ ó kàn sọ tiẹ̀ mà ní ṣé òun lọ lọ́hùn ni ẹ wò ọlọ́run tó dá yín tó dá èmi tó dá yín kẹ ó ti mọ nǹkan tí gbogbo wa máa dà. ẹ̀mí wá dùn mí òótọ́ rà mí torí mo rí pé tó sọ òótọ́ yìí. náà máa ń rà ayé máa ń kàn ṣòótọ́ ṣẹ́gbọ́n ẹ̀ ń sọ̀rọ̀ ọjọ́ ọjọ́ wo ni o ní ilé yìí ọjọ́ wo ni màá bọ́ ní eléyìí tí mò ń béèrè igi tèmi. ẹ̀wọ̀n màmí bàtẹ́ bá ń ṣe báyìí kí lè fẹ́ kémi àti níkẹ́ máa ṣe ẹ́ jọ má sunkún má jẹ́ kí mi kiri yín báyìí mọ́ o ṣe ọkọ mi o ṣe o. ara ire ni kò fi mí dá ìwọ ọlọ́run má jẹ́ wáyé bí aláìwáyé má jẹ́ ṣiṣẹ́ láì lè. ilẹ̀ tó ṣọ̀ mọ̀ mi kanu láì na carry me waka last night. sọ nǹkan owó ẹ ló ṣiṣẹ́ rà inú na. tí wàá ṣe pé nǹkan ti ra mm. ẹ̀kan gbé mi rè. Oh, you are so sweet. Eh, uh-huh. èmi kò mú kẹrẹ èmi kò wà ń bẹ ah, eh. Mm-mm, of course. Mm. Eh, hey, but then she had to check for me. Ah, sure now. Mm-hmm. I trust you. You be sure, Nigana. Mm-hmm. Yeah, have you? Mm-hmm. Sure. Gbàgbé water wa. Èso. Ẹ ti wú ẹ̀ báyìí. We always available for you. You know, you you're not sure guy now. Uh, tí ẹ wo tó bá uh-huh. pè wá, àwa máa pè ẹ́. Ẹ eh, we go allow you now. Mm. I dey for you. Mm, sure. Fine boy. Come eh? ah, on, guy fine die. Carry me waka ọlọ́run. <laughs> Ọlọ́run, if I didn't do me like say, I no go. I say, I for na drive me crazy. Service corrupt. Wèrè wèrè wèrè wèrè wèrè. Èmi ni màá tún máa pé àbí. Màá bínú dàbí màá bínú mú lọ́ọ̀bẹ. Ọjà ṣígẹ́tì jàre. Mi wà fi hàn tí lọ. Ah. Ah. Ó tiẹ̀ dá, ó dá. Tó o ṣe orí tó o ṣe tí mò ń pẹ̀ lọ́sàn-án wa. àwọn ọmọ rédèrèdè, àwọn ọmọ ọ̀rọ̀ dọ̀rùndà, àwọn ọmọ ọ̀rọ̀ àwọn ọmọ òfò tí wọ́n lóbi òṣì tó ṣe àbí ó ti ẹ̀ da ayọ̀ kan ò ká ẹ mọ́ àbí méjì odidi méjì ló gbé. I don't wait I don't understand what's happening here who is this ta ni why is she shouting ah lẹ́tọ̀ pa ọlọ́wà lórí kí ló ṣẹlẹ̀ àwọn oní olóbi alóbi náà kí ló ṣẹlẹ̀. sori wà tó wùn yẹn àwọn tí ò lẹ́kọ̀ọ́ náà máa ń wù. tẹ́lá na make I come wetin happen why you dey shout. calm down who be this. ẹ mẹ́ntẹ́ bá sọ̀rọ̀. lójú ajé ẹ̀.

ọ̀gá ọ̀gá o tó bá pa ni kí n gbà bíbọ̀ ọlọ́run ló ní kí n rí yín ra lọ́lọ́kọ̀ fi ẹ ṣe gàrí tíra wà nílé mi sẹ́ tí mi bá wá gbà bí nǹkan ah! olórí burúkú ni ìyàwó máa yẹn o ah! tí wọn kàn gbéṣẹ́ lọ lásán ni òbí bí ò lè mú bóyá ṣe wèrè fún wa tó ah! ó jẹ́ ká mọ̀ pé òun ìyàwó ilé ó máa po ó máa po. ṣe pé ṣe lè ṣe nǹkan tí ò dáa. kí làbẹ́ ṣe ṣèbí náà má pààrọ̀ kan gbé wa ni mọ́kànlá ló gbé wa bó ẹ já wọlé ni ó jẹ́ ká mọ̀ pé mm, òun ìyàwó ilé òun ni màdáàmù wa ọkọ ẹ̀ gan. ọlọ́run ó sì ń dákọ̀ ẹ ṣe o. asala farabalẹ̀ bọ́ọ̀sì lé. kí wàá ní bọ̀bọ̀ yẹn ṣe bọ̀bọ̀ yẹn gbogbo fúra kí ló ṣe. ọ̀lẹ ni bọ̀bọ̀ yẹn ọkàn lè lò síbẹ̀ kò ah. lágbára kankan ah, ah. ló ṣì. fẹ́fẹ́ bá fáńkẹ́ wá jẹ. mi ò rò bó máa ní sí ẹ̀ nílé yẹn next time tí woman yẹn bá mọ wá sí tó máa dá sí wa lára hmm. ah, ọmọ àtẹnipàdé ah, kọ́ má pàdé lọ́rọ̀ tó ń pè ní kọ́lọ́ má pàdé mọ́ ṣìrìn lélẹ̀ ọlọ́ọ̀tẹ̀ ṣe bá tiẹ̀ bọ́jú eléyìí ṣáà bá wà wá lọ anywhere bá wà wá lọ bá gbé wa lọ bí kò ní ò balẹ̀ mọ́. ẹ̀rẹ́ ṣiṣẹ́ kẹ̀. Ah, àǹtí kí ló yẹ tẹ̀sí máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní kò ń ṣiṣẹ́ obìnrin ṣe bóbìnrin ni ẹ̀dẹ̀ ń ṣe tẹ́yìn bá lè ṣe bá náà máa ṣe ẹ jọ. ṣé ìfẹ́ fi bọ́dì tí ń wé mi ṣé mi jo obìnrin lójú tí ń ni ah, ẹ lè fi tí ń wé tèmi o ṣe eléyìí iṣẹ́ ọkùnrin ni tó ẹ lè fi mí wó obìnrin ní obìnrin lẹ́yìn. àǹtí ẹ má wọrí a máa gbé ẹni obìnrin ni wá ṣebí torí ẹ mo ṣe excuse yín láàrin àwọn ọkùnrin tó wà ń bẹ́ẹ̀ jọ ẹ ò bọ̀ ẹ jẹ́ ká ṣiṣẹ́ àwa náà ní ìdòwò ẹjọ́. ẹjọ́ apáta ẹ fi ṣiṣẹ́ yẹn náà dà. a máa gbé e ah, oh. eh, àwa náà ń ṣe. sẹ́pọ̀ kúrò sẹ́bẹ̀. Ah, ọ̀gá tuwálé ẹ má bínú tuwálé ẹ má fi tu ẹ má bínú. Ah. bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn. ẹ má bínú ọkùnrin ẹ má bínú sáà. tẹ́ bá tiẹ̀ máa ra búlọ̀kù òun kò lè máa lọ bá èmi gógó lè máa rí kí lẹ fẹ́. Um, sir a ra búlọ̀kù o a fẹ́ wá à ń wáṣẹ́ ni sà a fẹ́ máa gbé block kẹ́ lè máa fún wa ní tọrọ kọ́bọ̀ díẹ̀díẹ̀ ká lè máa fi jẹun. ẹ ń wáṣẹ́ ẹ̀yin fine ladies like you níbí iṣẹ́ yóò sí fúnru yín. ah sir ẹ má sọ bẹ́ẹ̀ a máa ṣe ṣebí àti gbé block ni a máa ṣe ẹjọ́. a máa gbé ẹjọ́ sá a ní ìyá arúgbó ń lé tá tọ́jú hmm. ẹjọ́ sá ẹjọ́ tó tọ́ ẹ̀jẹ̀ lè gbé búlọ̀kì tí ò ní fọ́. Ah, a máa gbé sá. tí ò ní sí problem kankan. bẹ́ẹ̀ ni sá. ẹ̀wẹ́ eh, ojú ló ń rojú ṣàánú báwo ni ẹ ṣe jọ jẹ́. àbúrò mi ni sá. ẹ̀gbọ́n mi ni. wá àbúrò ẹ̀ lè. yes sá. ẹ eh, ìwọ wá rí mi lọ́fíìsì. ẹ kí lẹ sọ. mo ní kó wá rí mi lọ ẹ ní ìdíṣẹ́ mọ́ ni. Ah, a ní ìdíṣẹ́ sá. a máa ṣe a máa mi ò láìkẹ́ o mm-hmm. ojú ló ń rojú sàánú nà kálẹ̀ àwa yóò mọ́jọ́ mọ́ wájú. sórí iṣẹ́ lágbára lásìkò yìí àti rí come inside. àti rí sẹ́ńdì yóò yìí sí i sit down jókòó. Ah, ẹ ṣe sá má bínú my dear kí ló dé tó jẹ́ pé iṣẹ́ tó lágbára tó ilẹ̀ ilé dis tó fine tó rẹwà báyìí wá kiri. fine kẹ ẹni tó bá lówó ló máa ń fine sá àti pé ẹjọ́ tó lè tọ lọ a ní ìdíṣẹ yìí ni ẹjọ́ sá. i'm sorry o ò lè rí iṣẹ́ mi. ah ẹjọ́ sá ẹjọ́ sá a ní ìdíṣẹ yìí ni tá a bá níjà ni wá bí ẹjọ́ sá ẹjọ́ torí tọ lọ ó le tó bẹ́ẹ̀ ni. ah sir ó le jù bẹ́ẹ̀ lọ sir. ó jù. ok máa rí mẹ́gà dìde dìde just stand up ah. just stand up ó mọ kíni kan hmm? ṣé ó lè ṣe kíni kan mi ò ní fún ẹ níṣẹ́ ah. ṣùgbọ́n tó ti ríṣẹ́ lówó ṣoríṣẹ́ tí ò lágbára ni kódà kò mú làágùn púpọ̀ jáde and if you ready to cooperate with me oh mo promise ẹ ìwọ àti sister ẹ máa ràn yín ní school whatever you need in life I am ready to give it to you hmm? mo kàn fẹ́ kéèyàn àti ẹ kájọ jáde kájọ máa jáde ẹ beautiful sí sí sí sí ẹ ó rẹwà come with me. ẹ ẹ ẹ má bínú sáà um, jáde mi ò understand torí ẹjọ́ iṣẹ́ làwọn wá síbí sá. ọmọ dàrẹ náà ó ń sọmọdé ojú ojú I promise you sórí bó ṣe ń wo bíi èmi lọ́lọ́ ń dúpẹ́ fún gbogbo mo láìkẹ́ mo fẹ́ máa tọ́jú ẹ̀ kájọ máa wọlé kájọ máa jáde ẹni tuntun máa fẹ́ máa ṣe fún ẹ ṣé bó wo ló fẹ́ from today afẹ́fẹ́ àlàáfíà ti bẹ̀rẹ̀ sí ní fèsì ẹ̀ máa fún ẹ lówó anything just name mention anything you want Go Go Wow. I wá ṣe I ẹ kọ wait kọ great ó bẹ wá sí wá wá I ẹ ní sùúrù ẹjọ tó ń dúró ẹ ní sùúrù sà ẹ ní know. I yẹ dúró ẹ dúró ẹ dúró náà ẹ dúró ẹ jókòó máa bọ́ṣọ mi mo máa bọ́ṣọ bóyá kẹjọ kò kí mi ẹ̀yìn ẹ̀ bọ́ṣọ. yàtọ̀ kẹ́ ṣé o ní láti orí yìí personally mi promise ẹ eh, anything tó bá. ni wọ́n bá sọ̀rọ̀ dúró jọ kí ló sọ fún ẹ̀ ń kí ló ní kò èèyàn ọmọ yìí kí ló dé tẹ ẹyà amúnibú ni ẹran bí ẹ báyìí kí ló dé tẹ ẹ kí n gbọ́rọ̀ sí mi lẹ́nu kí ni mo ṣe èmi gbọ́rọ̀ sí ìyá mi lẹ́nu tó fi kú ni tó bá lóun ò fẹ́ nǹkan èmi náà ò fẹ́ mo ní ìfẹ́ kẹ́ máa káàkiri kẹ́ máa tójú bọlé wáṣẹ́ káàkiri ẹ dúró ná n tẹ́ ẹ sọ kó fẹ́ ṣẹlẹ̀ yìí tó bá wá lọ ṣẹlẹ̀ níbo ni wọ́n fojú sí kí ni bàmá wí. ẹ̀yin nìkan ò lè máa dá ṣe gbogbo nǹkan ká máa wò yín kò possible kó tí ẹ ń ṣe wípé ẹ ní one stable job ẹ ní iṣẹ́ alágbàfọ̀ ọ̀la iṣẹ́ àfọlẹ̀ ọ̀túnla iṣẹ́ alábàárù ọjọ́ wo ló ń fẹ́ pé gangan tẹ́fẹ́ fi tọ́jú wa. ẹ̀yin lẹ ń rò bẹ́ẹ̀ nígbà tí n bá já síbí lónìí tí n bá já sọ́hùn lọ́la tí n bá já síwájú lọ́túnla kò pẹ́ títí yóò dòun ṣebí mi máa sọ fún yín pé ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí ní dìbò níjọ́ téèyàn ò bá sí là ọlọ́run ló yé iṣẹ́ téèyàn yóò ṣe tí ó fi là ọlọ́run nìkan ló yé kò yé èèyàn. téèyàn kò bá ń bá ṣe wàhálà ìdókòwò ẹ bá dá ṣe wàhálà ìdáwọ̀ òòrùn yìí láti mi ò ṣe débi náà ṣe báwo lòun ti fẹ́ pè ẹ ti ẹ̀ wo bíi mẹ́mi ẹ̀ wo bíi. o èyí sùkúl àti fi ilẹ̀ nítorí kíni torí owó yìí ni ẹ tún wá ní ká jókòó sílé ká máa wò yín ràn kẹ́yìn máa dá ṣe gbogbo kan òkè kí wọ́n ní essence tá tiẹ̀ fi school yìí lẹ́nu. ẹ rí sọ school tẹ filẹ̀ fúngbà díẹ̀ ni ẹ filẹ̀ lásìkò yìí ẹ padà kàwé mo fẹ́ kẹ́ kàwé torí yorùbá níbí ṣe ò bá là ọmọ inú ẹ ò là nígbà tẹ́mi ò kàwé ẹ̀yin gbọ́dọ̀ kàwé mo sì mọ̀ pé ẹ kà ẹ kàwé tẹ́ fi jẹun lágbára ọlọ ó rí bẹ́ẹ̀ ni ó ṣàmúlùpẹ́ wọ́n ní sí mo kú ẹ̀ ẹ jẹ́ èèyàn ẹgbàá ẹlẹ́dàá mi ẹ jẹ́ èèyàn lójú ẹ̀mí mi kì í ṣe lẹ́yìn mi ìwé yìí dandan ni ẹ kà. mm ṣe gbọ́ ó ti tó níkẹ́ ó ti tó má jẹ́ kó rí máa fọ́ ẹ kẹ́mi ó tó yín ó tó yín bẹ́ẹ̀ kó rí máa fọ́ yín ẹ má tún jẹ́ máa wówó oògùn káàkiri ẹ ṣàánú mi àánú mi ni kó máa ṣe yín ẹ sì ṣàánú mi ẹ ṣàánú mi níkẹ́ má sunkún mọ́ jọ ó dáa jọ ó de èmi ti nu ojú mi nù èmi ò sunkún mọ́ mo ti nu ojú nù ẹ̀yin náà nu ojú yín nù ya ọkọ mi oya oya oya abẹ́kẹ́ àjọkẹ́ ẹnu ojú yín nù ṣe gbọ́ ẹnu ojú yín nù ó ti tó ó ti tó. fètìsì ohun ọba ilé. Hello, Karen. Ilé ilé ni mo wà. Síbi tó bá lọ. Yeah. O ò lọ sẹ́ni uh, gbẹ̀ lédè. Uh, I dey come now, máa bẹ báyìí. <laughs> Má má má wọrí TV ló Ma, ma, ma, worry. TV, pariwo. Àbí television. Look on ni Abi. Oh, kò ní TV abi. Koli ń you don't yẹn. Jẹ́ kó máa mọ̀ pé TV ṣépè kò ní jẹ́. Ah, ah. Kò ní jọ jẹ ìméjì papọ̀ ó fẹ́ báṣẹ́ jẹ́ fún mi láàárọ̀ yìí. iṣẹ́ òṣìwò ni. ah client ni mo bá sọ̀rọ̀ náà. ok client ẹ ló ń bá sọ̀rọ̀ ló ń bá sọ yorùbá àbí o sọ fún mi pé tí ní client láti abúlé client ẹ ló ń bá sọ yorùbá orí ẹ ti dàrú wo ó lọ sí ẹni wu ẹ lẹ́nìí èmi àti ajọ máa wà nínú ilé àdẹjọ máa ná tọ́bi owó ni olórí burúkú tó ń bá sọ̀rọ̀ yẹn ò ní lọ bá èmi àti ẹni nínú ilé. àdìkọ́ mọ́ọ̀tì mò ń jáde nísìnyí kò dẹ̀ sẹ́ni bọ́ọ̀lì dey comot ìkìrìmà wẹ̀. àti ẹgbẹ́ inú ilé ó tún fẹ́ tó tún ṣe òṣì orí burúkú ẹ̀ ẹni yìí àjọmọ̀ àná tó fi owó rẹ̀. nínú ilé mi ibo ló lọ Bísọ́lá ah. Bísọ́lá ewu ní gbogbo rọ̀bọ̀rẹ́ bí yìí kò tó bá jẹ́ rẹ̀ nílò stop it àwọn kọ̀ọ̀kan go out. kí ni kan náà. I dey comot. I dey comot yóò ṣubú wa káwọn ọlọ́jọ́ sọ̀rọ̀ I dey comot yóò gbádùn ṣá. wa ti àlọ́jọ́ sọ̀rọ̀ I dey comot. mo náà wá sẹ́ni wẹ̀ lẹ́yìn sori mo fẹ́ jáde báyìí i wan comot ni o and i no wan make you and i dey drag stuff i no wan go out with hot head i wan go out with cool calm head so ti yẹ báyẹn bá mi gbé kí yẹn máa jáde tèmi má jẹ́ ká fa wàhálà. wo má tutọ́ sí mi lórí ju òòrọ̀ sẹ́ni ìwé Ah, mo lọ lọ sẹ́rí bẹ́ẹ̀. wà ah. wà wà wà wà ah. wà wà make i no enter you o i leave all those things wey i dey do make i no enter you if i enter you you no go like am o. làtàlélẹ̀ bá bá alaye kiri you. enter me make i enter you too enter me make i enter you too enter me make i enter you too enter me make i enter you too. kò já wèrè. bisola bisola bisola jọ to jọ dọ see all these things wey we dey try don dey tire me i no like am abi ọmọ boy i wan comot make i go meet my guys make we dey. sori gbogbo eléyìí tó sọ yẹn story ni o lọ sí anywhere lady o lọ sí anywhere. for inside my own house. yes. nínú ilé mi. èmi tí mo ṣe ara yìí tí mo bẹ̀rù john. àwa bisola bisola for inside my own house ló kéèjì bí àbí bisola. tàbí bí mo ti kàgbá kó mọ àbí ìlú wàhálà òṣèlú ilé ìgbà yẹn sí kí ọdẹ máa kéèjì mi nínú ilé mi. Bísọ́lá wo wo àṣewèrè fẹ́lẹ́ ni o bàbá àṣewèrè fẹ́lẹ́ ni o Bísọ́lá. Ah, ah lédè o <laughs> wait ṣé ń ṣe same lady yẹn tó bá po wàhálà ǹjọ́. i'm telling you ah, ah, bọ kí ló wá ṣẹlẹ̀ kò tí kúrò nílé ẹ̀ ní ọmọ ṣé bèbí máa lè jẹ́ ká gbowó lọ́wọ́ bọ̀bọ̀ yẹn dáadáa bá ṣe expect báyìí. Hmm, eh? àbí ṣé ká pe honourable. máa lọ fa honourable báwo ìyẹn ò mérè ṣe náà òun ṣúkẹ́ṣúkẹ́ nìyà kọ̀ máa ṣe ìyẹn kẹ̀ mm. ah no no no honorable ò lè ṣe ah ọ̀rẹ́bí yìí gan-an ah. bọ̀ ó lówó lọ́wọ́ náà. bẹ́bí ah owó lè ṣe ah owó lè ṣe kí níta wí wọn understand ni. oh ah ẹ. má bínú o bọ̀ méjèèjì náà ló wà important náà. Hmm, ọ̀rẹ́ tètè rí bẹ́yìn méjèèjì kan ṣe wà ẹ̀gbọ́n ṣe ló dàbẹ̀ ni pé ẹ̀kọ́ ṣẹ́ pé. Ah, ah ọmọ kan tó máa ṣẹlẹ̀ sórí bọ̀bọ̀ tá à ń sọ̀rọ̀ nípa mm-hmm. ẹ̀yìn ẹ̀yìn fún mi ní details ẹ̀ kẹ́ jẹ́ kí mi wọlé sí lára kẹ́ òbí yá kò ní ju ọwọ́ ọmọ yẹn lẹ̀ Mm. àtọmọ tó ń yọ yín lẹ́nu yẹn ni o kẹ ọbẹ kò ní gbàgbé gbogbo. bẹ́ẹ̀ni kí ló ṣẹlẹ̀ ẹ kí ni. babe we be ah, ah. street you wan run us street ah, again. àwa ó pààrọ̀ o tó fẹ́ gbà mọ́ tiẹ̀ kí ló ṣẹlẹ̀. mo ní kí n help yín ni. má help wa atọ́dún wa ṣe nà án. kí ló ń sọ tẹ́bá bẹ́ẹ̀ bo bọ́ bẹ́ẹ̀ ṣe yáàgì yẹn náà ni. Eh, ó ti tó gbogbo ẹlẹ́fẹ́ jẹ ní kí ni ní kí ni only you. you wan run us street. we be street o. no vex mo kàn ní kí n bá yín paná tó tọ̀ ńlẹ̀ yìí ni. Chill. Gbàròyé mi, ọba ilé tí ó ń gbàròyé. Torí ìwà ló mọ ẹ̀dùn ọkàn ní kò fetí sí. kí ló ṣẹlẹ̀. tí mo fi ń sex day. Eh, ṣé must have been ọ pé fi ń pa mi ẹ àbí mo sọ fún ọ pé mo fẹ́ jẹun. babe o ní láti jẹun náà ah, ṣé màá ti máa wà and ilé mi ní dáná you have to eat. Ah, ah, kí ni ìtumọ̀ kí ni gbogbo ilé tó ń ṣe tó ń sọmọ gidi kí ló ṣẹlẹ̀ ah, àwọn ọmọ bó ṣe ń lọ wíde street gbogbo ilé tó ń ṣe tó kàn ń rò pé bóyá o lè fi léyìí o lè máa fi tirẹ̀ sí mi lọ́rùn bíi pé mo lè mú ẹ lọ bá mọ́mì pé ìyàwó ti dé o àbí nǹkan kan bẹ́ẹ̀ bó jẹ́ kí n sọ fún ẹ kó lè work no dey stress yourself i never ready ah, èmi sì wá street i still dey gather one or two kí gbogbo ẹ prem kó palash tó bá ti wà lórí ẹ bẹ́ẹ̀ yẹn ni mo ṣe máa rorí pé okay bí amúlẹ̀ wá settle down but you see now I still dey make money. ẹ dé street ẹ sí dé street ẹ sí dé street ilé làbọ̀ sí mi kò sí bó ṣe lè pẹ́ street tó o ṣe máa bọ̀ wálé náà ni gbogbo àwọn bàbá lákùbà bẹ́ẹ̀ gbogbo òṣì gbogbo ranù tó padà ṣe lórí street wọ́n padà wá jẹ́tù sílé ni. wo ọmọ bọ́ ìfira ẹ lọ́kàn balẹ̀ ah èmi kàn fẹ́ kó bí happy ni kó gbádùn ara ẹ̀ ilé tó wà ní house arrest yìí mátánà fẹ́ wájẹ́ tó sọ wájẹ́ tó alẹ́ wájẹ́ tó wájọ́ jẹ́ èmi wájọ́ jẹ́ ara gan. kí ni kí ni bọ̀ wálé aláyé fímílẹ̀ jáde ló ń bọ̀ wálé wá ìta la wà ìdé ìta gangan la wà ìta ló ti ṣẹlẹ̀ adébáyọ̀ dí no dey push yourself. ó bá padà bọ̀ wálé ni. mo ló ń bọ̀ wá sí wetin dey do this. ṣáwa jẹun. hello. Sly, how far now? Hey, hey. What? Why, why, why, why, why, why, why, why, Oh, see, no, ah. Sha no means patience with waste of time because they resemble my peer. So, jẹ́ kí n ṣe nǹkan tí màá ṣe tán tí màá ṣe tán màá pè lover girl. Ẹ káàsán, Stella. Ah, Kẹ́mi Alpha. Mo wà ọ̀hún kọ́. Ṣé wà ókè? Okay kí ló fẹ́. ẹ jọ mo fẹ́ bẹ̀yìn fún nǹkan ni. kí ló fẹ́. mi ò mọ̀ bóyá ẹ lóúnjẹ kankan kò bá tiẹ̀ jẹ́ ọbẹ̀ tẹ́lẹ̀ fún àbúrò mi torí ó ní ọ̀sà kò dẹ̀ sí nǹkan kan lé tó lè jẹ. ò bá dẹ̀ ti tètè sọ ọbẹ̀ yìí ni mo fi jẹ búrẹ́dì kù láàárọ̀ yìí ó darí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ mo ralẹ̀ rálẹ̀ lókun bẹ́ẹ̀. àìsọ́lá ni ó máa lo ilé ìbẹ̀ ó wà òkè màá bí máa ṣe ṣe fún tó máa lè jẹ. ele bẹ́ẹ̀ okay ṣé wàá ní nǹkan tẹ́ máa fi Ah, báyìí. àtòtọ́ mà ní mí ní anything wọ. Eh, jẹ́ kí n fún ẹ ní gààrí kó fún kẹ́fí bá tẹ̀ bá tẹ̀. ẹ ṣe gan. dúró dè mí ah, bàbá mi wo fóònù mi. okay. ara ire ara ire ni kò fi mí dá ìwọ ọlọ́run má jẹ́ wáyé bí aláìwá ẹ torí ẹni pé mi mú un tó kù láìpẹ́ ìjọ tó yẹ ẹ̀yìn yẹ ẹ̀yìn. ah èmi ò adúpẹ́ ẹ káàsán. káàsán omi lẹ fi ń jẹ̀bà ni. Ah, kí la wá fẹ́ ṣe a ṣáà fi kàn sí náà ní choice bọ́ ó sọ fún mi pé àbúrò ẹ pé ebi ń pa ni mo ṣe fún ẹ lọ́bẹ̀ kékeré yẹn mo dẹ̀ mú five hundred naira yìí wá sí pé kí n fún ẹ lówó kó fi rẹran sí. Ah, ẹ má ṣe yọ̀nà àwa tí ń jẹ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ máa wá wò ó dùn ó ń lọ dáadáa ẹ̀rí pa ti fẹ́ jẹ tán yìí. ó dùn. ẹ má jẹ ìdílé yín ẹ ṣe ṣe gbọ́ ò ní dúpẹ́ lọ́wọ́ wọn. Ah, ẹ ṣe. <clears throat> ó ti jẹ gbogbo ọbẹ̀ tán ẹ́ kí ló máa ń ṣe ẹnu. ẹ jẹ́ ká má pẹ́ gbẹ́ni lọ́jọ́. ṣé kí n má pààrọ̀ fún yín situation tí mo bẹ̀yìn àti mọ́ mi ilé ni ah ó yà mí lẹ́nu gan ni o ṣó bad tó yẹn ni. it is ma it is. bọ̀ ẹ dúró ná ṣé mi ò fẹ́ ṣiṣẹ́ ni àǹtí tọ́lá ni a fẹ́ ṣiṣẹ́ ẹ̀ kò síbi tá àti ìwàṣẹ̀ lọ àmọ́ ibikíbi báyìí tá a bá dé ìlòkulò ló fi ń lọ wá. Hmm. ẹ ní give up náà ni ẹni tó bá jókòó tó kọ̀ tí ó dìde kò sẹ́ni tó máa fà á dìde ah the struggle continue nìyẹn o ṣẹ́yìn ready láti ṣiṣẹ́. a fẹ́ ṣiṣẹ́ a lè ṣiṣẹ́ aṣọ lè o. ẹ máa ṣiṣẹ́ dáadáa ẹ máa fara ṣiṣẹ́. yes. tó bá jẹ́ yẹn ni màá mú yín débi tèmi ti ń ṣiṣẹ́ tó bá di ọ̀la ó dẹ̀ dá mi lójú pé máa fún yín níṣẹ́ níbẹ̀. Ah, ah, kí ló ń ṣe yín ẹ dìde jàre à èèyàn fífún fọ́ ni. santa tán ọmọ ẹni ṣóun lọ́la ẹni ohun tá a foni ṣe o tá a foni ṣe o ọ̀rọ̀ ìtàn ni gbọ́dọ̀ la ìtànjẹ kò sí ìtànjẹ kò sí nínú fọ́tò mm. òjijì ẹni kò ṣe sá fún tètè mọ̀ pé ohun tó foni ṣe. Oh kò ní ṣe o. yóò dọ̀rọ̀ tán bó dọ̀la ìtàn ni bó dọ̀la. àní àní kò sí ní ìtàn. ìtọ́jú kò sí nínú fọ́tò. òjijì ẹni kò ṣe sá fún. àríṣe láríkà àríkà bàbá ìrègùn ìtànjẹ kò sí nínú fọ́tò bá gbìn ilá ìwọ kò lè fi ka ìwé jù ohun tó bá gbìn ló máa ká. ṣe o ṣe o ṣe rere o o nítorí ọ̀la torí ní kò sẹ́ni tó mọ̀lá o rere ni kò ṣe ìwà ìkà èsùn wọn torí ọjọ́ ra ìtàn bó lọ́la àní-àní kò sí níbẹ̀ ohun tó foni ṣe ọ̀rọ̀ ìtàn nìyí kò tó dání lóró fàdà bẹ́ra rẹ̀ wò ó torí ka ibi tó nà sẹ́nìkan èyí tó kù ti ẹni. ohun tá foni ṣe o ọ̀rọ̀ ìtàn ni bó ìtànjẹ kò sí ìtànjẹ kò sí nínú fọ́tò òjijì ẹni kò ṣe sá fún ohun tá kò ní í ṣe. Mm-hmm. ọ̀rọ̀ ìtàn yìí kò dọ̀la oh, oh, oh, ìtànjẹ kò sí nínú fọ́tò. ẹ fẹ́ máa lo ògbójú ojú ẹ̀ ti ń yá ni. Ah. ẹ má ti náwó. Ah, ṣé wọ́n lè gbọ́ ni àbí mi. ojú ẹ̀ bọ́ ti yá sí ojú. bẹ́ẹ̀ ah. lé òwò. màmá mi. wàá mi ẹ káàbọ̀ mà. ẹ káàbọ̀ mà. èwo lè yí tẹ́ fi ń pamọ́. kò sí nǹkan kan. ọwọ́ tẹ ẹ mú lọ sẹ́yìn nísìnyìí. ọwọ́ wàá gbà mí ojú ò dùn tèmi ti bá mi. àmọ́ mi ti bẹ̀rẹ̀ sí parọ́ báwo lè bẹ̀rẹ̀ ẹ̀rọ. àparọ́. ó yà ń tẹ̀ fipá mọ́ ẹ̀mú bóde ẹ̀mú bóde. owó iṣẹ́ wa ni. owó iṣẹ́ yín. bẹ́ẹ̀ ni ma. ẹ̀yin ṣiṣẹ́ mo lẹ ti ríṣẹ́. ẹ kú ti yín bọ́tà. Máàmì àǹtí Tọ́lá ló ṣàánú wa tó mú wa lọ síbi tó ti ń ṣiṣẹ́ ibẹ̀ yẹn ló dẹ̀ ti fún wa lówó iṣẹ́ yìí ṣe rí i pé mo ti dáràn ṣe rí i pé tèmi ti bá mi bí mo ṣe bá èèyàn mọ̀ yìí sọ̀rọ̀ tó mo ṣe kìlọ̀ fún yín mo ní n ò fẹ́ kẹ́ ẹ tójú bọlé káàkiri wáṣẹ́ kan káàkiri iṣẹ́ ìkílẹ̀ ń wá ká débi pé ẹ̀ ń ríṣẹ́ wọn fún yín lówó iṣẹ́ ṣé bí mo kìlọ̀ fún yín kí ló tẹ̀ fẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu ṣé dandan ni mo ní mi fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ kankan èmi ni mo lẹ́tọ̀ọ́ àti tọ́jú yín èmi mo gbúdọ̀ ṣiṣẹ́ tí màá fi tọ́jú ní tẹ́ẹ̀mọ́ jẹ èmi ń ṣàmú yín wá sáyé. ó da ìgbà òun lè fẹ́ ṣe ẹ̀dá. tí mo fẹ́ ṣe òdà tí mo fẹ́ ṣe àtitọ́jú yín dà ẹ fi mi àtọlọ́hún lé. E. mami mami ẹ fẹ́ ẹ fẹ́ tọ́jú wa. bẹ́ẹ̀ni. owó tẹ fẹ́ fi tọ́jú wa yẹn mo fẹ́ ṣé ó ṣó wà lọ́wọ́ yín báyìí. Ah, ah. Ah, kí ló dé ọ̀rọ̀ mi pinnu ẹ̀yin ọmọ yẹn má rò mí pin kò sí ntọ́lọ́hún ò lè ṣe é ọlọ́run ó máa pèsè fún mi tí ń fi máa tọ́jú yín ẹ̀yin ọmọ yìí ẹ̀ sì dákun ẹ má rò mí pin mi bówó ni owó ni mo kó dé yìí owó nìyí owó nìyí owó nìyí. mami kile kile mami kini kile le. ìjà ní ká sì máa gbàdúrà sọ́lọ́run ẹ̀sùn tẹ́rẹ́ ní dìbò. Eh, èmi ò fẹ́ wàhálà ilé yìí tẹ̀ ń bá káàkiri yìí àwọn èèyàn máa sọ̀rọ̀ sí mi. ẹ wò máa mi ẹ ń gbìyànjú gbogbo èèyàn ló mọ̀ yẹn àbí ọmọ tòótọ́ ni àmọ́ àwa náà kì í ṣọmọdé mọ́ a gbọ́dọ̀ ràn yín lọ́wọ́ ẹ má wọrí màmí àwa la máa tọ́jú yín ẹ dẹ̀ máa jẹ ohun ọmọ gbọ́dọ̀ ní kòrò lẹ́nu yín lórúkọ Jésù. àmì tó bá tásìkò kí n jẹ màá jẹ kò tí ì tásìkò kí n jẹ wọn ọmọ àsìkò tí ń jẹ wọn mo ń bọ̀ ẹ ti ní ànító àtàníṣẹ́kù èmi náà ní kánjú kùn sí ní sunkún lórí yín àsìkò tí ń jẹ wọn mo tí ì tó ẹ má kánjú ẹ jẹ́ fi sùúrù sí i ọkọ mi ẹ jọ̀ọ́ n tí ń fẹ́ má tójú bọlé káàkiri àwọn èèyàn máa bú mi wọ́n máa sọ̀rọ̀ sí mi wọ́n á ní ṣó tán. ọ̀rọ̀ yín ṣẹ̀ṣẹ̀ ń yé mi ni ẹ má wọrí àmọ́ nǹkan tẹ́ fẹ́ àdẹ̀mọ̀ nǹkan tẹ́ fẹ́ a dójú tì í ń ta ẹ ó yẹ kẹ́ trust wa ó dà ó dà kò burú bẹ́ẹ̀ bá gba tèmi gbogbo àti ẹ sáfẹ́ ẹ fẹ́ di pé ẹ ṣẹ́gun ọ̀rọ̀ ti yín orí ọ̀rọ̀ mi ó dà kò burú. ó ìwọ máa bá mọ́mì jí jẹ́ kí mi lọ bá wọn wọn ò mọ bẹ̀ tó kù. ok ok. o ṣe olówó orí mi. ẹ̀yin náà wo ẹ̀yin náà wo. ṣé ẹ̀yin náà ti jẹun. ẹ̀tẹ̀ kọ́kọ́ wo wí kẹwàá wo ìtàn. ẹ sáfẹ́ kí tẹ̀yìn. que tem eu chego de mim. De novo, a minha, amor. Toda hora. Ei! Olha. Ah, então. Fica Não, não, não. Fui lá, fui lá, não. sir, um, mode of payment will I prefer cash or transfer? I will not worry for the payment. Shall we cover for your remit to close money? So we might have a thirty payment. Oh, ah, yes, sir. If I get what you want, you come on, shall we more thank you. Má pàrọ̀ fún ẹ àwọn ibi to be a wọ́n rọ́ to be. bí. Mo ṣe máìkà pẹ́ lórí ẹ nǹkan tá a ṣe díẹ̀ ó ti máa ṣe dáadáa sí Excuse me kí oṣù yorùbá wọ ọṣọ ọmọ ẹkẹrẹ náà ìbáṣọ fún mi pé òṣèré ni ó ti yẹ ẹkùn fẹẹ ṣe ẹkùn fẹẹ ṣe díẹ̀ máa fún ẹ lọ́wọ́ gidi ó gidi ni máa fún ẹ owó ti máa fún ẹ máa kó bàtà lára ẹ fún báyìí ọdún kan èmi gan mi ní pé ọmọ ọlọ́wọ́ máa pè mí. mo respect ń gan ni o ní ayé yìí ẹ má yẹ bàbá mi sọ̀rọ̀ ẹ̀ mọ́. wọ́n á bì. ọ̀nkú sórí yìí ni ẹ wò tí bá jẹ́bẹ̀ ṣe ń bá àwọn ọ̀dà wọ̀kà ṣeré lélẹ̀ ẹ má bá mi ṣe o rubbish wo nìyẹn. Ah! wàhálà iṣẹ́ ìdìdì ṣẹ́mọ́ ẹ lọ́wọ́ o wá a tẹ́kítẹ́ gbọ̀gá yín gan wàhálà yín lọ́wọ́ àkúrò ibi tó bá gbóhùn ibi lè nìkó pa mí. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú ẹ má bínú ṣe lè rí nǹkan tó ṣe yìí ó máa regret kó mo bá yín try rubbish ẹ jọ̀ọ́. no ìwọ tó ń bẹ̀rẹ̀ pé kí n má bínú sí i ṣé tọkàn tó ń ṣe fún ẹ. ẹ ó fọ etí mi nì ó àti ìdúró tó ń jẹ fọtí láti ni ẹ má bínú ó sọ fún mi àwọn náà mo sọ pé nǹkan tó ṣe léyìn ó máa regret ẹ. tí o lè sọ ọ wà lè kó sọ̀rọ̀ ẹ̀bẹ̀ rárá dìdí ìdí sọ̀rọ̀ ẹdí dàn nínú kí èmi lọ kí n má patronize àbí kóun lọ ìkọlẹ̀ máa fọ́ ah, mi lóòótọ́. òun náà ló máa lọ fún yín ẹ mọ̀ pé yín kọ́sítọ́mà dáadáa lẹ́yìn sáwà òun ló máa lọ. tí n bá ṣe patronize yín bí mi ìfẹ́ yín bì rárá mi fẹ́ mi fẹ́ rí mọ́ ara pé ẹ̀ta ti máa rí màmá rántí bàtí yẹn mọ́tẹ̀ tí rántí bàtí yẹn inú ma bí mi inú ma bàjẹ́. ẹjọ́ tó rọ́ máa padà ṣe ti yín náà ní ẹjọ́ ẹ má bínú ẹ má wọrí a máa wá nǹkan ṣe sí i kí ni problem ẹ náà ah, ah. ẹ má bínú kò ń ṣọ̀rọ̀ ẹ má bínú leléyìí o jẹ́ ìsàn nǹkan fún ilé mi torí orí burúkú tó ń ṣe èèyàn mi ìrò bóyá fẹ́ fi ẹ̀lẹ̀ láti lẹ́yìn jọ kìdẹ́jẹ̀ sọ̀rọ̀ orí burúkú ò lè gbé wa sí ibà ṣọgbẹ́ni ti wà personality èmi ni mo lò torí pé mo ń fẹ́ manager kí ló hàn ẹ́ lẹ́nu yàtọ̀ sí manager supervisor tó wà mí báyìí èmi àti àjọ ń fọ́ra wa nígbà tí mo ti wá ń fẹ́ máníjà tó fẹ́ máa ṣe bí olórí burúkú mo set ẹ̀ up wọ́n lè kúrò mi báyìí yàtọ̀ sí yẹn náà ṣòro àwọn kọ́sítọ́mà tó máa rí yẹn ṣòro nǹkan tí mo wọ̀ tó bá ti wá tó bá ti fẹ́ tura tó bá ti náwọn nídìí tura màá tún fira mi ilẹ̀ màá tún fira mi tura ṣùgbọ́n iye tí mo rí ní èmọ́ ti pé mò ń ṣiṣẹ́ mi báyìí náà big girl so kí ló wá ṣe kí problem ẹ̀ gangan ṣé bẹ́ẹ̀ dì ní ẹni dá mi ṣé méjì ni ẹ méjì ni ẹ orí burúkú ló ń ṣe o o kàn fìyà jẹrẹ ẹni ìyà ló fi ń jẹrẹ pé jẹ virgin kí ni ìdùnnú ẹ jẹ virgin wo gbogbo nǹkan tọ́lọ́run fún ẹ yìí ó ní reason tó ṣe fún ẹ o ò dẹ̀ mọ́ lò ṣé wá rí gbogbo òṣì tó ń ṣe tó bá stop ẹ by the time tí ìyá bá jẹ gbogbo nǹkan tó fẹ́ ṣe yìí wàá ṣe á dàkú máa túra á lẹ̀ fún kọ́sítọ́mà tó bá gbé súnmọ́ ẹ kó gbé súnmọ́ wọn kí ló ṣe o. ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí ó surprise mi o. kí ló surprise. so ti bá gbọ́ yín ẹ̀ ń try láti sọ fún mi wípé kí n máa gbára lẹ̀ fún kọ́sítọ́mà. ẹ kí ló ṣe é tó lè gbára lẹ̀. àwọn kọ́sítọ́mà lásán lásán yìí ọlọ́run máa jẹ. kọ́sítọ́mà lásán lásán ta ni èèyàn lásán nínú wa àtàwọn kọ́sítọ́mà àwọn kọ́sítọ́mà jẹ́ yànnà ìwọ ò jẹ́ nǹkankan kí ló jẹ́ kí ló jẹ́ tẹ́mi náà ò ṣojú èèyàn wọ́n sọ pé èèyàn lásán lásán gbogbo nǹkan a ní máa ṣàwọn mi mú nǹkan tó ní tó fi ń ṣàwọn àwọn tó ní gan-an. fetí sí ohun ẹ̀bẹ̀ mi. bàbá mi fọmọ ẹni àgbà. báròyé mi orí ọ̀kẹ́rẹ́ tó ń kó láwùjọ tí mo bá fi ẹnu yìí gé obì àbí gé ẹran fún mi ẹ má jẹ ṣùgbọ́n tí mo bá fi sọ̀rọ̀ fún yẹn gbà èmi ni mo bí mi ṣótán kò parí èwo ló ń sunkún sí ìtẹ̀fẹ́ kojú yín orí lórí kò parí wọ́n wá ṣe bẹ́ẹ̀ kò mọ̀ lè ṣe yín lára ọlọ́run má jẹ́ kí n ṣorí mi kí làwọn aládùúgbò yìí ò ní sọ sí mi tán wọ́n ní kò parí ọ̀tán mo sì kékeré mo yán yán yán mo máa wí. Màámi, ṣé bí ìgbìyànjú àti ràn yín lọ́wọ́ náà là ń ṣe? Kò ń ṣẹ̀bi wa. Ẹ̀gbẹ́ ìgbésẹ̀ tí mo ní ẹ má gbé. Ṣé ẹni pé lórí burúkú ni Tọ́lá ní àbíkílẹ̀ pé lórí ìbú ayé àkànrun ni? Kò sì lè nísinmi tí ó fi wọlé Ọlọ́run sùn. Níbi tó wà òfò méje méje méje méje òfò tó mi ẹ̀bọ́ ṣe òfò ní oṣù. Ẹ̀gbọ́n náà, mo ń Tọ́lá ní ọ̀hún gan wà. Màámi, ṣé ṣe rí? Mo kọ́ tẹ̀sí ẹsẹ̀ kọ́ ló fẹ́ mi Mo bá ṣe wá sí i àti tọ́lá ní sórí pé àwọn gbọ́dọ̀ táwọn ilé fún mánéjà àwọn gbọ́dọ̀ táwọn ilé fún kọ́sítọ́mà táwọn bá ti lè ṣe ká má dùn má. ẹ ti rí ẹ kò lè má rí ẹni bá ti ya ọ̀rọ̀ ẹ tó yọ lè tó yọ lójú kẹsàn aláwo ni òní fi rẹ ẹ dá wàá fẹ́ kẹ́yìn ṣe bẹ́ẹ̀ àmúdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ má máa dá yẹn lóhun ó fẹ́ sọ wá di tàbí mo ṣe dá ọlọ́run dẹ̀ lè fún ṣe torí ìyá rere ló tọ́ àwa. ẹyẹ ṣe ẹgbọ ẹgbọ níbo ni tọ́lá ní òun gbé níbo ló wà. ah màmí ẹ má ẹ má wọ ẹ. torí ta bá sọ fún yín sí mímu nǹkan tẹ máa lọ ṣe fún ọmọ ọlọmọ ẹ fi ilẹ̀. ẹ má lọ wá ẹ má lọ máa disgrace ọmọ ọlọmọ mi má wọ. ah ó máa ṣe o ó máa ṣe o ẹran tó mérè jẹ ó máa jẹ kí gbẹ̀gìrì ó ṣàn èmi ní adúrú wàhálà tí mo ṣe lórí àwọn ọmọ tèmi ṣé mi ló yẹ kí mi lè fẹ́ ṣẹlẹ̀ sí ó jẹ́ má sùn ṣẹlẹ̀ ẹ̀ lè ṣe mo wí mú gbogbo ìlú o kẹ́ni mi náà fẹ́ bá mi dé báyìí mo wí mo ní ẹ má lọ ṣiṣẹ́ ní í mọ̀ wọ́n á jẹ́ pa àwọn wọn máa wá wojú tí ò dá wọn mú ní ìyá tó bá wọn mọ̀ ọ̀ṣẹ́.

ọkọ̀ ajá abìnrin òṣì lẹ́sìn. bóyá kí ni ìtumọ̀ ọ̀rọ̀ òṣì tó ń sọ ó lójú tì mí. ó ní kúre. ó dé gé fìlà bí olóṣì ó dé lanu dé bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ lẹ́nu iṣẹ́ yàn ni wọ̀nyí ìṣá ó wà responsible kò ní yẹ. ṣé kìí dẹ́n ṣe pé ọ̀rẹ́ náà ti di àwọn obìnrin tó jẹ́ pé kọ́kọ́ wọn tó sọ̀rọ̀ wọn á ti lọ́ọ̀kì ẹ̀. gbogbo wa pátápátá la mọ̀ wípé adìyẹ ni gbóyèga kì í ṣe ajá. mákindé. bí wọnú yàrá kí lọ rè sínú fún ọ wọ́n jí ọ̀rẹ́ tààràtààrà. ṣé mo pé of recent mo pàdé wọn lórí social media. oh they award me with contract about one twenty million naira. ibi táwọn ayé ìkéwé kọrin bí èrè bí èso mọ́sálásí bí èso ṣọ́ọ̀ṣì gbogbo ẹ bá gẹ́tì jàǹjàkulé jà ni wọ́n ṣe bí ẹ̀lírí ògẹ́tì jàǹjàkulé jà òun ló sì mọ̀ ọ́lù jàǹjàkulé jà kò sí kankan bíi tí wọ́n ṣe ìwé ẹ̀gbẹ́ àdúrà bíi kò ní ìgbà. but why táwọn ọkùnrin ya olórí burúkú báyìí náà. tó àìpọ̀ nílà àkáyọ̀ ní bèrè question ìwọ òpònú ọ̀dẹ̀ àkídàndán. tí n bá tiẹ̀ máa wá fẹ́ yàn mi ò lè fẹ́ rú ẹ̀ to be honest ó ń ṣe ra ẹ̀ gan aláboyún tó bá ti lóyún tó bá dẹ̀ sunkún ní táìmì ọmọ náà náà máa sunkún. ní wákàtí ọwọ́ ìyá fún ọmọ yìí lórúkọ orúkọ ọmọ náà ni Ayọ̀mídé. màlúù kí ọ yóò wẹrẹ. jọ káláwọn ajínigbé ti jí ọmọ yẹn gbé ṣé wàá lè wá ń sìn kò fẹ́ wá bí. ìfúnni ṣe so ojú èmi àti aṣìtúnwá rí. a jẹ pé òótọ́ ni ọ̀rọ̀ Yorùbá tó máa ń sọ pé ẹni tó lórí kò ní fìlà. yes ẹni tó dẹ̀ ní fìlà gan náà kò lórí. tówe bá jẹ tẹni téyàn ò bá fèsì ẹ̀rù àti ìjà ló ń bà. ìjọ kí ni problem ìwọ ọjọ́ àbíkọ́tọ́ mi kiri yọ ìyá yìí. orí ẹ ti bí mi fọwọ́ ewu rí fún mi ò gbọ́ rí kéèyàn sì máa faṣọ dánmọ nídìí àti kò sówó láti rà dá ìgbà. àánú olúwa kì í ṣí. bá ní wọ́n ràn bá orí dá. Oko mi ẹ̀ ṣì dá sílé ewúrẹ́ sọ̀rọ̀ iwájú pamọ́ sí papọ̀. Ẹnikẹ́ni tó dúró ilé ìwò kò ní pé oṣù mẹ́ta. Wọ́n ra odidi mọ́tò over seven million naira fún ẹ. Ó wá wá wá fún èmi ní fifty thousand. Gba owó oṣù ẹ̀kọ́ pàtàkì. Wọ́n máa sọ fún mi ní provocation ò ní sinmi o. Kí ni ó ṣe? Èso àìsí. Oúnjẹ tó rọrùn náà ló lè máa ṣe. Owó bébí èmi ò jẹun sọ nǹkan tó bá fẹ́ gẹ dédé wúlà láì ṣe. o fẹ́ sọ mí di ọmọ ọ̀nà ṣe tára nínú ilé kí n máa dáná. ṣé oyún jẹ́ nǹkan tó yọ yọkú òun mi ni ṣé bóyá yọ oyún nìyẹn ni. ẹ jọ ṣọ́ máa ṣe lọ gba visa ni. ṣé rí gbogbo loving you tẹ fẹ́ máa play yìí kò lè pè é yìí ni wàá jọ lọ́kàn bì báyìí ni ẹ gbé jáde gbogbo àwọn lẹ́fù yẹn ẹ gbé jáde I don't want peace. bẹ́ẹ̀ ẹni ẹni ọ̀ṣọ́ kí ni gbọ́dọ̀ sọ́sì ẹ̀gbọ́n tèmi ni wọ́n lọ́nu pè lókù ẹ̀gbọ́n tèmi ọkọ tiẹ̀ ló pè lókù ó ti yá lókù. so ti ẹ̀rí ọ̀rọ̀ tó wà lẹ̀ kò mú òkú ìdàní. ká má gbá kámú náà ni àtúntàdé bá ṣe. náà àlègbá kámú ọ gbogbo problem ló ní solution. òun dá lórí rọmi sínú ọlọ́run ní rọmi ọ̀ràn sí kò bọ́. gbogbo ẹgbẹ́ jeans àti t-shirt pẹ̀lú slippers ló máa fi gbálẹ̀ kiri. mo tún mọ̀ bó ṣe máa sọ fún ẹ tẹ́lẹ̀ mi ò mọ̀ ni now that you know settled. settled. Ah! Ah! Ah! Ah! Ah. ah! Ah! Ah! Yeah! Yeah! Yeah! ẹkún tí mo ti mọ wa ìṣàánú mi ẹlẹ́dàá mi. ní gbójú fífò láti àgàdá ta ní gbójú yíyan lálágẹmọ abániwọ́nà bá òun dá àti ìyá òun bẹ àwọn ẹni tó fọwọ́ títí ló wọ̀ kọ́ láti fọ àwọn tán garan. pàṣẹ jẹ́ omi tí sọ lẹ́yìn ó ṣe wọ́n gbà wọ́n báwo la ṣe ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ní ló fà olú ọmọbìnrin tó rẹwà bí irú èyí kodoro kí ló ṣe ta ló ṣe ara ayé ni àbára ọ̀run ìsìnkú orúkọ wọn làwọn òjèbù rẹ sinimá titun abániwọ́ràn iṣẹ́ baba iṣẹ́ lè Festival of Rowland Fives Entertainment. Written, produced, and packaged by Rachel Adelaja. Directed by Adekunle Assis Spirits. Starring Nide Martin Sabiodun, Ronke Odusoya Fleki, Rachel Adelaja, Kunle Omisore, Salu Bọ́lágadé Ogboluke, Tobi Ọládélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá láì ta pé àkọlé ẹ̀ ní àgbàniwọ́ràn subtitled in English. Ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ni o. Tó bá jáde, ẹ má gbà púpọ̀ já bẹ́ẹ̀. Ẹ kú ojúlọ́nà o. torí wà lọ́mọ ibi tí bàtà gbé tàbí lẹ́sẹ̀ ayé fi mi ṣe yẹ̀yẹ́ ayé fi mi rẹ́rìn ìyá wọ́n falẹ̀ bùmí bùmí ṣùgbọ́n mo mọ̀ pé gbogbo tó dá dáradára ni. when you die suddenly. I am you. Joe, I'm not going to be. I am you. Oh,

bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ni ràmá kí n rìn síwájú díẹ̀ kẹ́ lè gbé ọjà mi sá lọ ṣé má dúró iye owó tí mo fi ọjà tó lórí yìí ó lè ah. ó lè ní alẹ́pàá má ṣiṣẹ́ yẹ ẹ bá ń gbọ́rùn ún yẹ ẹ bá ń gbé ẹ bá ń gbé ẹ alẹ́pàá má ṣiṣẹ́ ó lè ó lè. ẹ ẹ ẹ ti mi lówó iṣẹ́ mi mi tí mo ti ń rú jìnnà. ẹ wá gbà á. Ah. ibi tí mo máa ti ń rú bọ́ máa jìnnà ẹ̀mú mi lówó jẹ́ mi màdàmú kò dá o. yìí tàn mí jẹ kan ni mo rí ni. Ah ìyá jẹ mí ẹ̀yin ọ̀dùn mú mi lọ́wọ́ ṣẹ́ mi ẹ̀ mú mi lọ́wọ́ ṣẹ́ mi ẹ̀ mú mi lọ́wọ́ ṣẹ́ mi. ìyá jẹ o ìyá jẹ mí o orí mi ta kò mí o. ọmọ tí mo bí ọmọ mi ọmọ mi sáàpù mi ó sáàpù mi. Kẹ́mi. Má. Níkẹ́, mo rí tuntun o. Kí nìyẹn? Ẹ bá ń gbọ́ tuntun yíyan. Ṣé bí ọjà tí mo ti lọ gbà wù? Mm-hmm. Èmi pẹ̀lẹ́ wù lórí. Mo ṣàrà èèyàn kan lọ gidigidi. Àmì ah, lọ gbà tèmi, èmi lọ gbà tèmi. Wọ́n sàn lọ wọ́n á wọ pé kí ló ń ṣẹlẹ̀ kò bá nàrùn pé kí mi náà wọ ohun tó ń ṣẹlẹ̀. ẹ pé ta ni máa rí. ta ni. ẹ̀gbọ́n yín ni mo rí láàrin àdúgbò tí ó káwó fáwọn èèyàn ládùúgbò tí ká tún jáde pò láti inú ilé ẹ̀ pò láti inú ilé ẹ̀ èmi náà lọ gba tèmi èmi náà ó débẹ̀ mo wá nàrùn dáadáa pé kó rí mi àṣó rí mi tó ṣe bíi pé ò rí mi hmm. mo tún wá fẹ́ kó rí mi wá pè mí ah, ah, ah, láàrin iwájú ọwọ́ tó rí mi báyìí ó gbàgìrì wíwá wò lọ ẹ gbà mí Láre ń sá lọ fún èmi tí èmi fi inú yìí tí mo fi oṣù mẹ́sàn-án gbé tó jẹ́ pé gbáàyà yìí ni mo fi tọ́jú ẹ̀. Hmm, mo wá rò ẹ wá gbà mí tó sì mọrú ipò tá a wà nulẹ̀ yìí ẹ ṣe wo ni bá ṣe lánàá tó mọ irú ìyà tó ń jẹ mí tó rí ibi tá a wà hmm. tí àti jẹ́ dọ̀nà fún ọ̀tá èmi àti yín. màá jẹ mí lójú o. Hmm. màámi àwọn ah, òṣèré rí wọn inú òde sọ̀rọ̀ ah, adélé sọ ni àmọ́ nǹkan tẹ́mi mọ̀ ni pé ọlọ́run ò gbàgbé wa. Hmm lóhun ò gbàgbé wa. èmi ò rírun kan báyìí rí o ah, báwo lọmọ ṣe máa dájọ́ àwọn òbí ẹ̀ tó tó ilé àti ẹ̀gbọ́n tó kórìíra àwọn àbúrò ẹ̀ ewu wà ní ẹ̀yìn tó jẹ́ pé ẹ̀dá ìjẹ̀lẹ̀ lórí abẹ́yìn kan ní ìyá ẹ̀ ni. inú èyí mo fi oṣù àyà mi ni mo fi tọ́jú ẹ̀ ẹ̀yìn mi ni mo fi pọ́n fún ọdún mẹ́rin tó fi rìn ẹ wàá mọ ètò dùn mí jù. kìtù mi. kí ló ṣẹlẹ̀ máa ń rìn. ìyá tún jẹ mí o. ọlọ́run jẹ́ kí ìyà jẹ yín. ẹni tí mo bá ru ẹrù hmm. ó tẹ̀lé mi èmi náà lọ wọ́n wo ìgbà tí mò ń nà mí tí mò ń wò pé àbí má ni ìyá mi kọ́ bó ṣe súnmọ́ mi ó ṣí mi ní ìgbàrún ah, kí ni mo ṣe kí ni mo ṣe lónìí kí ló dé kí ni mi ṣe ah, ah, mò ń ah, dọ́gbọ́n àti jẹ́rù mi gbé lọ ni wọ́n ṣí mi nígbà ń gbogbo àwọn èèyàn wọ́n ní n ò bẹ̀rù lọ kò sí ohun tí mi ò sún tán ẹ rí i pé láníwájú sì fìyà jẹ mí níwájú tún jẹ́ kí wọ́n tún nà mí mo tún jìyà mọ́kànmọ́kànmọ́ òde mi ẹ wá rárá láníwájú fi mí dà. màámi mo jìyà mo pọ̀ mo pọ̀ bẹ́ẹ̀ tèmi pẹ̀lú ẹrù tí mo rù lórí kí ni mo wá ṣe wọn láre tí ìyá mi kú tó báyìí lọ́dọ̀ ẹ̀ ayé pọ̀ fún mi. màámi mo ní kẹ́ má máa sunkún ẹ wo tí ẹ ló ṣe o kò ń ṣọlọ́run ṣe gbọ́ ẹ má wọ̀rọ̀ ọlọ́run agbájúra wa ẹ jọ̀ọ́ náà máa sunkún mi láì tẹ́ bá ti ń sunkún báyìí ẹ jọ̀ọ́. àmọ́. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ o tó o bá ti ẹ̀bùjú ẹ̀mí wò mí o bá ti ẹ̀wò mi kì í láàrin ọjọ́ kan kí ló dé eléyìí pọ̀ èyí pọ̀ ju ó ń pọ̀ jù fún mi. ara ni ọ̀tá ni ìgbé ayé ìnira lọ́gbà mi ń gbé. ẹ lè máa sunkún every time ẹ jọ ẹ jọ. mo ti fẹ́ máa lọ. Hmm. Hmm, owó ló wà mẹ́rin. èlò lélẹ̀. thirty k ló wà mẹ́rin. thirty k hmm. jọ̀ṣáàgì mẹ́tẹ̀mí àtẹ̀lélẹ̀ owó tó kù dà. mi gbọ́. ṣáàgì mẹ́tẹ̀mí àtẹ̀lélẹ̀ rest rest. ẹ̀ ń rest lọ́wọ́. àbí kí ló fẹ́ kó ṣe ń rest náà lọ́wọ́ ni àbẹ̀wò ni ìbéèrè àgọ̀ ah, ah. jọ èlò ló kù o torí kò yé mi mi mọ̀ bóyá tó bá sọ fún mi màá mọ̀ màá lè kó jáde tó ń bá mi sọ̀rọ̀ dìdìrìn ah jọ kí ló ṣe fún mi gangan náà tó ń béèrè pé tó kú dà ah ìrànlọ́wọ́ ni mo ṣe fún ẹ tó yìí tí mo kó fún ẹ yẹn ẹ́ẹ́ kó má dàbẹ́ ní pé kà ní mí ni ah torí o chìtì mi o chìtì ẹlẹ́dàá mi ẹlẹ́dàá mi ò gbàdúrà fún ẹ bí mo ṣe wáyé o ah ṣùgbọ́n mo ah mo yìí máa polówó ara ẹ̀ gan o marketing strategy ẹ̀ o bad hundred ni mo gbé fún ẹ àfìgbà tá a dóde pápá ló di pé kò sí nǹkan kan bí àṣekóró foló wà bẹ́ẹ̀. a tún máa yí ẹ pé òkè òbí àkẹtẹ tún fi àwọn sítáìlì kan wọn ẹ tó yájá ṣe lè wà máa ní ẹ ẹjọ kí la fẹ́ ṣe etí wọn dùn àwọn ọ̀gá. ṣé lè yóò já sí ni ṣé kò mọ ọgá wọlé láti bí ni àbẹ̀wò ilé. mo ṣe ń ṣe mi ẹ ṣé mi ò ṣé mi ò họ bó ṣe bó ṣe bó ṣe ń tì mí tó ṣe mí báyìí ṣé mi ò hàn kí ni. bó ṣe ń gbé mi báyìí ló ń gbé mi báyìí ṣé mi ò họ. o hàn Hunger Games ni ẹ o hàn mo rí bó hàn lóòótọ́ dídìrín ṣé nǹkan tó fún mi yẹn ṣé o mọ̀ pé o mọ̀ pé ah tí mo nǹkan tí mo ti gbé lura ni èmi gangan tó yẹ pé bó ṣe market ara ẹ fún mi ni kíní mi ti ń dìde mo ti wò pé yes mo ti rọmọ lálẹ́ yìí èmi gan tó wá lọ gbé ìkọlura mo tún dáàbò sí i pé máa gbá mọ́jú kẹlẹ́lẹ́ ni àṣé mo kàn tọ́ra mi ni bí mo ṣe wáyé gan o mọ bí mo ṣe ń fíw gbogbo mọ̀ pé tí bá tún ní kó tún máa bọ̀ nísìnyí nísìnyí níwájú rí bẹ́ẹ̀dì àjílè ló five minutes ó máa jálẹ̀ ni tàdé tó wá ṣe tán lọkọ̀ tó wá sùn wá sùn wá sùn gbalaja bẹ́ẹ̀ kò ní home training ó la gbogbo ẹ gbàgàgà ó wá di wípé ó wá ọrùn bíi bíi jẹnẹrétọ̀ mú kàmú àwọn òwe àá kí ló ṣe lọ́mọ yóò tẹ̀ ní steez rárá ni kò ní steez kò ní composure kí ló dé tí o mọ bó ṣe ń kúra sùn tó yẹ pé bó bá ṣe sùn náà ló ṣe máa jí ilé onílé ló wà náà tọ́ra ní kò fìlà tó mọ̀ wá ní pé kò bá gbogbo bẹ́ẹ̀dì náà ó jẹ wàhálà tó ńlá gbogbo ẹ̀ gádàgbà kí ló ṣẹlẹ̀ ah wá mo mú èso wo lórí ẹni o ẹ bad market. ìwọ gan tí mo ti rò kó máa yáwó fún mi tí mo ti rò kó máa bìzà fún mi lọ. má jẹ ìfún mi má sílẹ̀ kí máa lọ sílẹ̀ kí máa lọ kí wọ́n ṣiṣẹ́ mi jọ tó lọ lọ má jẹ mi. kéènì ṣó fẹ́ jáde àbí wo ni má jẹ mi má jẹ mi wá gbogbo ètò kó sáyà yìí náà agbésẹ́nu agbésẹ́nu náà gbogbo ẹ̀ kóró last last náà ni àbí wo ni gbogbo eléyìí kí ni kí ni tó ń jẹ má jẹ mi má jẹ mi ẹ̀ẹ́ kí ni tí má jẹ mi bọ́bí ló fẹ́ ṣe. yẹmi náà ẹ mọ̀ kó fẹ́ tó ń kọ́ tó ń dún tó ń dún tó ń bá jẹ. ó kí ni ṣó ká ṣó fẹ́ jọwọ́ mi náà lọ ni ṣé bí mo ṣe bẹ́ẹ̀ mi ṣe ń fún méjèèjì tí mo gbé sẹ́nu ṣó gbádùn ẹni <laughs> aláyé wá sì jáde kó kúrò kó má máa máa ti ń jẹ́ kí n máa pariwo. ká máa pàdé mọ́ tó ti yẹ bẹ́ẹ̀ yẹn jáfilẹ̀ bẹ́ẹ̀ ó dàbọ̀ ẹ ṣe. ẹ ẹ àdìbò bí ìrànwọ́. ìwà títa ni ìwé ni kìí sí ẹni bá rí nísìnyí wàá rò pé wàá rò pé ọmọ tọ́ síbẹ̀ àṣé ralẹ̀ ralẹ̀ ló wà bẹ́ẹ̀ àrùn lòbí lọ tá ló halẹ̀ wọn àrùn lòbí lọ èmi ló fẹ́ mọ nǹkan tó yẹ pé ńgbà tá a kó sọ́wọ́ gan-an oríṣiríṣi ló korò last last tàti ẹ̀wò pé bóyá máa wà sumptuous you know ó máa wà milky tàbá dé sẹ́nu àṣé rárá àṣé ewúro la fẹ́ tu sẹ́nu àṣé kò tiẹ̀ ní dùn rárá ló wá di kí n ayé ẹ̀ bí nǹkan ọlọ́yẹ wá gbogbo ẹ̀ náà ló sì èmi mo ara kò tá sọ̀rọ̀ mo ṣe wà báyìí nísìnyìí gbàrà sì le àfi káyà wá búmsì bá ṣe máa bẹ̀ yẹn kó kó wá báyìí nísìnyìí ah, kárí nǹkan dà gbogbo tara wa báyìí nísìnyìí ó gbọ́dọ̀ níbi tá a máa dà sí. ah ó ga ọ. báwo ni kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ọmọ ìyàwó kan mà ló gbé mi ló gbé mi láti àná ló bá owó kékeré kan báyìí lé mi lọ́wọ́ ó kó thirty thousand naira fún mi ẹ ṣe ẹ máa imagine pẹ̀lú gbogbo iṣẹ́ tá à ń ṣe yìí ló bá ní ẹ pẹ́pẹ́sẹ́ kí ni mo lè ṣe fóun mo ní pé à tí mo ti ní ẹ̀yìn báyìí kò ìyá yẹn ò lè jẹ mí gbé ẹ ju ẹ̀gbọ́n mi máyẹ kí ìyá yìí jẹ mí gbé. ẹ̀dẹ̀ lágbìmẹ̀ntì. ee wọ́n kó thirty thousand naira lé mi lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn láti àná tó ti gbé mi ẹ bọ kò sí bóyá máa ṣẹlẹ̀ a máa ṣe nọ́mà iṣẹ́ tiwa ṣé nǹkan tí mò ń sọ bẹ́ẹ̀ni a máa ṣiṣẹ́ tiwa bọ ṣé o ṣú ọ pé ọmọ yahoo ni ọmọ yahoo ni ok ọmọ nǹkan tó máa ṣe fún mi get information ẹ fún mi okay so get fún mi ní information full full details ẹ so that iṣẹ́ táwa ń ṣe à lè ṣe iṣẹ́ tiwa à lè mọ̀ bóyá ọmọ yahoo ni ṣé nǹkan tí mo sọ yẹ. ó yé mi ẹ̀gbọ́n mi ẹjọ́ eh. má jẹ́ kí ìyá yìí jẹ mi gbé eh. ẹjọ́ kò lè gbé mi látànà kókó lọ bẹ́ẹ̀ yẹn ẹjọ́ torí ọlọ́run ìyá yẹn ò lè jẹ́ jẹ́ wa. ṣiṣẹ́ tiwa bàbá ṣe máa gẹ́ bàṣẹ máa ṣiṣẹ́ mi ṣáà fẹ́ mi information ẹ̀ ok kò take care o. Hey! gbọ́ngàn ni mò ń wá ó ti dàtàn obìnrin ò ń lera ó ń lera ó jẹ kan ó lè gba méjì olójú kòkòrò ní tí bá fún ẹ níjẹ gbòòrùn. ẹ kú ilé o. kí ló dé àjọkẹ́ àbẹ̀kẹ́ kí ló ṣe yín ọkọ mi mo ní kí ló dé kí ló ṣe yín ẹ bá mi sọ̀rọ̀ ẹ sì ń sunkún ẹ dá mi lóhùn tèmi bá mi ta ni mo wá fẹ́ pè báyìí ta ni mo fẹ́ béèrè báwo ló ṣe dí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé kí ló ń pa yín lẹ́kún ẹ wá bá mi sọ̀rọ̀. lọ bèrè lọ́wọ́ àti mi pé kí ló ṣe wọn kí ló dé tó fi ń ké àti mi ò dá mi lò. Ah, gbọ́ ọkọ mi ò wá dáhùn kí ló dé tó ń kí ò sáà ní déédéé máa sunkún àbí nígbà mo dé túbọ̀ wẹ̀ méjèèjì wá bẹ̀rẹ̀ sí wẹkùn mi báyìí tẹ́ ẹ̀ dá mi lóhùn tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ kí ló dé. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá bá ṣe máa kúrò bí báyìí ẹ jẹ́ ká wúwo ká fi kúrò bí báyìí ẹ jọ̀ọ́. Ah, ọmọ olúgbàdùn ọmọ náà làásìmù fún abẹ ọmọ ọmọ arọwọ òbúbù náà ibi náà lè gbìyànjú kò tẹ́mi náà lọ́rùn bá ṣe wà kò tí ì ṣarajọ ni nítorí ẹlẹ́jọ́ wá sunkún ẹ dàpọ̀ ìṣàánú mi ẹ má sunkún mọ́ kò tẹ́mi náà lọ́rùn mo ń gbìyànjú adìẹ mi ń yẹn ni ò yá àwọn èèyàn ń rí i pé ń mo mọ̀ pé bí yóò yẹ wá mo sì ń gbìyànjú tí má ti rówó láìpẹ́ láì jìnnà àgbàlẹ àpò níbí yìí ẹ má sọ fún mo ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ ìfẹ́ tí sí ọlọ́run ẹ wá ṣàánú mi ẹ wá fẹ́ kún ṣe ra yín léṣe ẹ dákun torí ọlọ́run ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ìwádìí àárọ̀ o bí tẹ wà ń jẹ ìlú yóò yẹ kí wá ò jẹ ọmọ mi ẹ wò ẹ wò ọkọ mi kú ẹnu jù ìwọ ló mọ bí bàtà mẹ́ta ah, ah. mi lẹ́sẹ̀. bá mi o. mo ní kò <laughs> fetí sí i. èmi ti bá mi èmi ti bá mi o. mọ́mí <laughs> ẹ̀ máa kì mọ́mí ẹ̀ wojú. wàá ròyé mi. <laughs> ẹtí mi ẹyẹ kí ẹyẹ ayé fi mi ṣe yẹ̀yẹ́ ìyá wọn falẹ̀. Ọlájọ tó fi ń pè mí lemọ́lemọ́ lẹ́nu jẹ́ mẹ́ta yìí èmi ò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí i èmi ò kàn gbé kọ̀lẹ̀ ni. torí ẹ̀ gan ni mo ṣe wá báyìí bẹ́ẹ̀mi àti ẹ̀ ṣe máa gbà jáde ló kú báyìí. Ah, bẹ́ẹ̀mi àti ẹ̀ ṣe máa lọ gbà bíi ti báwo. yes now. àjọ ah, torí ọlọ́run gbogbo àwọn ọmọ rádaràda àwọn ọmọ òṣì tó ń kó kiri ńkọ́ kí ni tèmi àti tiẹ̀ ah, èmi àti Lánrè ò sí pọ̀ mọ́ láti bí ìgbà wo náà so kí ni tèmi irọ́ o mi ráyè o. Bísọ́lá Bísọ́lá mo mọ̀ pé ìwọ nìkan náà ni alálùbáríkà obìnrin tó wà pẹ̀lú ẹ̀ òun ló jẹ́ kí n wá bá ẹ̀ ta ni mo tún fẹ́ pè ìwọ nìkan lé obìnrin gidi tí mo lè pè tí a lè jọ gbà sílẹ̀. wo Yínká jọ tó yọ náà tó bá jẹ́ pé mo mọ̀ ẹ́ pé gbọ́rọ̀ báyìí gan ló fẹ́ bá mi sọ ni mo sọ̀rọ̀ mi ní ẹ lóhùn ah, èmi bíi ti báwo ah, jọ o èmi kọ́ ló kúkú o lọ̀rẹ́ ẹ̀ wọ́n ní kó mọ bó ṣe fẹ́ ṣe bó ṣe fẹ́ lọ gbálẹ̀ èmi ò ní time láti waste ah, kí ló dé tí mo fẹ́ máa waste uh, precious time mi lórí tani over what ah no irọ́ mi ò ráyè gbogbo yẹn mo ní nǹkan gidi tí mò ń fi láìfù mi ṣe o ju kí máa lọ máa ṣàròyé kí máa lọ rojọ́ ní FCC office lọ please jọ tó yọ lọ. ọbísọlá ó mọ pé kò ní burú títí kó má kọ ẹnìkan mọyàn ìwọ nìkan náà dẹ̀ ni mo mọ̀ tó jíyàn gidi tó kù mọ́. Ah, ìwọ náà rèé ìwọ nìkan náà ló kù mọ́ ah, ìwọ náà ló ṣe gbogbo wàhálà bẹ́ẹ̀ ṣe bọ́ ọ̀rẹ́ ẹ ni ah, kò lè burú títí kó má rí kan lára àwọn wèrè tó ń kó kiri náà ẹ jọ lọ síbẹ̀ please ṣòtú ọlọ mo ní nǹkan tí mo fẹ́ ṣe. Bísọ́lá. mi mi mi please mi ráyè mo sọ̀rọ̀ mi lè tẹ̀lé lọ. fẹ́ wọnú mọ́tò ni pé ká máa lọ sílé ọ̀dọ́ ẹ kí tẹ wà ń bẹ̀ fúngbà díẹ̀ kí n fi ṣarajọ títí tí màá fi balance ìwọ náà ṣàmọ̀ wípé wọ́n ti gbalé lọ́wọ́ mi wọ́n ti gba mọ́tò lọ́wọ́ mi wọ́n ti gba fóònù mi lọ́wọ́ mi wọ́n dẹ̀ ti freeze account mi. kí ni gbogbo yẹn fi kàn mí ṣé mi ni mo kó bá ẹni láàrin ṣé mi ni mo ní kó gba gbogbo nǹkan tó gbà lọ́wọ́ ẹni àbí àfọwọ́fà ẹ̀kọ́ ni tí ẹ̀ dúró ná ṣé òun rò pé torí ìfẹ́ ni mo ṣe wá sí ìgbà yẹn o rò pé torí pé mo nífẹ̀ẹ́ òun ni mo ṣe wá ṣe gbogbo nǹkan tí mo wá ṣe mí báyìí èmi kò rò tán lọ́ọ̀ mọ́ ẹ lára ni àti pé mo ro tàtẹ̀yìn wá òun ló jẹ́ kí n wá sí bíbà bí bẹ́ẹ̀ kọ́ ibi tó bá jẹrà sí rè. wo wo wo jọ mi ẹ bá fẹ́ rí ẹ mọ́ ní láìpẹ́ yẹn má wà mí wá má dẹ́ pè mí mọ́ títí ayérayé ṣó ti gbọ́ tó bá ṣe mistake wàá wá mi wá á ah, jẹ́ kó fẹ́ padà sílé tó ti ń bọ̀ ni. láǹrẹ̀ màní. Bisola, kọ́ tẹ̀rí bàbá. Bísọ́lá ṣó máa fi mí sílẹ̀ bí báyìí. àbí ṣe rí mi yóò kàn prank Bísọ́lá ok mo mọ̀ pọ́n prank mi ni Bísọ́lá Bísọ́lá ò jẹ́ Bísọ́lá. má jẹ́ kí mọ́tò tẹ̀ mí sí Bísọ́lá mà ṣé ò lójú nígbà tí mo bẹ̀ ń bíbá yìí nísìsiyìí tí mo sọ fún pé kó calm down kó calm down ṣojú ẹ̀fọ́ ni ṣé ò ní nǹkan tó ṣẹlẹ̀ ni. Ah, ẹ ẹ tiẹ̀ wo jẹ́ ká tẹ̀ ṣe fọ̀rọ̀ Bísọ́lá lẹ̀ for now jẹ́ a máa lọ sọ́dọ̀ tiẹ̀ máa tẹ̀ ṣe wà lọ́dọ̀ tiẹ̀ fúngbà díẹ̀ tí things máa fi settle tó máa palace. Ah, ọ̀rẹ́ torí pé ibi tó wà ní kánípò wàrà láti bíi two weeks ago wàá ti gbọ́ information yìí wọ́n yàn án sí mi ní church wọ́n ní mi ìgbìdọ̀ gbá ní àlejò ní time wọ́n ní kò bá jẹ́ àbí bàbá mi gan mi ìgbìdọ̀ gbà ṣé wàá mọ tó fọ́ọ̀nì ni tó ń bà mí lẹ́rù gangan ò ní pé má tó jíṣẹ́ yìí ẹni ah, mẹ́sẹ̀ tó bá sọ báyìí ah, má yẹ má tiẹ̀ yẹ̀wò rárá. yínká yínká stop ẹ no yínká stop ẹ tó bá jẹrẹ ni no no no do that no do that ah ikọ́ eh, láṣẹ ń sọ nísìnyí pé Bísọ́lá ṣe èwo tí wàá ní tí wọ́n tún wá gbé wá báyìí nísìnyí ah lẹ́mi èmi èmi máa ní nami dey talk o ah, èmi máa ní larry pop champagne you don't forget ah nami your guy na wey dey settle you steady ah ọ̀rẹ́ ìwọ ló fẹ́ máa take ọ̀rọ̀ yìí in another way tó bá yẹ pé wà ń bẹ̀ tó bá rí bàbá tó jíṣẹ́ yìí fún mi tó bá rí bó ṣe ń ṣe ẹ̀rù máa bà wọ́ gan. ọ̀rẹ́ spare me jàre no dey do this ah ah lẹ́mi tó jáwé pé na you dey always beg me say make i come your side make i come chill for your place ah ah ó ti gbàgbé ni ó wà ní gbogbo eléyìí náà. ibẹ̀ ló ti máa mọ̀ pé mi ò parọ́ fún ẹ èmi ti máa ń ní kó wá sọ́dọ̀ mi. kéwọ́ ni màmá máa parọ́ fún ni mẹ́sẹ̀gì tí mò ń sọ fún ẹ yìí ó lágbára gan ìgbà tó yẹ ni ẹgbọ́n jíṣẹ́ yẹn tó bá gbọ́ bí bàbá yẹn ṣe ń gbọ̀n tó jíṣẹ́ yẹn wà á mọ̀ pé iṣẹ́ yẹn lágbára. na me na landlady dey talk now you sabi landlady now no dey talk like this now ah ọmọ bá ṣe jọ wà. mo ṣì ní funds bí báyìí jẹ́ kí n fẹ́ kó fi yẹn ó side ẹ̀ kó yẹ. mo mọ nǹkan tí mo ti ṣe láìfẹ́ o i sabi wetin i don do i sabi where i don carry you enter no dey do this to me now. torí nǹkan tó ṣe live mi kó lèmi náà gbé jáde yìí kó lè mọ̀ pé mo wà fún ẹ. ṣé inú owó ni mo fẹ́ gbé ṣé inú owó ni mo fẹ́ gbé ni ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nílé náà owó ni mo gbé lẹ́yìn. wọ́n máa fi guide wọ́n máa fi guide kò yẹ kò fẹ́ jẹ o fẹ́ wàá ṣe wàá bí kò bójú tẹ three three wàá máa fi sùn lílo máa. èmi láre pop champagne máa sùn tẹ three k. ah your own don spoil. ọ̀rẹ́ make I dey stay where dey carry you enter Sheraton. you need am you need am kò yẹ àṣẹ máa máa fún ẹ lófo ni ti guard bó báyìí ìmílẹ̀ ìtọ́ báyìí jẹ́ kémi mọ̀ báyìí èmi á wá àwọn ọkàn wá dẹ̀ máa bọ̀ kí ló wà ń bẹ̀ kí mo fẹ́ ṣé mo fẹ́ gbélé lọ́ọ̀run ni mi lè gbélé lọ́ọ̀run náà nǹka yínká yínká ké. ṣé mi lè fi ń ṣe ẹlẹ́yà báyẹn méjèèjì. Uncle. I didn't let you show my lọlé, mo ti fẹ́ close. Ọmọ You need ní for me. ṣó ti yẹ báyìí. Normal normal kò ṣe é bí báyìí ni mo máa ń ná nà án clubs tá a on the ná ní wáìpọ̀ ti spend four hundred five hundred one lórí ọtí normal normal no dey come this kind side so o máa ní sùúrù fún mi kò tí ẹ kí n relax díẹ̀ ṣó ti yẹ kó fún mi regarding aláàrí dey your front o ṣó ti yẹ báyìí láàrí ló wá ń gbọ́ láàrí ó máa ring láàrí pọ́ǹpì láàrí pop champagne ó tẹ̀ jẹ́ pé láàrí pop beer ni wá báyìí ó lè lè ṣó ti yẹ báyìí so go chill for me make i just relax ọmọ ó yẹ báyìí kí ló wá kàn mí pẹ̀lú gbogbo yẹn ẹ dìde mi ti fẹ́ close èmi ń lọ lé mo níbi tí mi ń lọ ẹ dìde àtàrùn. ó tún máa gbọ́ tì mí àwọn yìí ká lágan o owó mo fi rà náà wáyà tó ṣe ń ṣe báyìí owó mo fi rà náà where I spend my money hard earned money mi mo fi rọ́ọ̀tì náà. Ha èmi láre lọ́wọ́ wash by láre lárẹ́zò láre pop champagne láre king i fit go on and on ẹyin dis pékeré kan dey mess with me like this ó tún gbọ́ tí mi. ah láre láre they don wash you o èmi ló yẹ pé ìgbà rental club. Um, now they buy drinks for everybody. Nice. o make i sleep small now ah dey trouble me oh. ah. ah. Gotta, ah. child. Gotta. Gotta. They wash me o, oh. àsìkò ẹ ló wá o, ó ti yẹ báyìí, àsìkò mi ń bọ̀ oh. olúwa gbọpẹ́ wa alágbára gba ìyè wa ọba títí ayé àìnípẹ̀ kan máa dúpẹ́ aláyọ̀ àyè lóbi adúpẹ́ wà láyé wà láyé adúpẹ́ ààbò yín lórí wa. adúpẹ́ lórí rírí jẹ rírí ni bó tiẹ̀ ti wò kó ká tó nu pákátá òun yọrí àtàrin jẹ adúpẹ́ àlàáfíà adúpẹ́ tá a dòkú adúpẹ́ tẹ mú wa kó ní ilẹ̀ ẹlẹ̀ lásán lásán tẹ wá fi wá sínú yàrá. adúpẹ́ o àwa náà rèé àwa náà rèé olúwa àwa náà rèé olúwa àwa dúpẹ́ oore àtọdúnmọ́dún àwa dúpẹ́ oore àtòṣùmọ̀ṣù àtúndúpẹ́ oore ìgbà gbogbo àwa náà rèé olúwa ò ṣe o olúwa ò ṣe o olúwa ò ṣe o àgbẹ̀ ọ̀gá o ò ṣe o àdúpẹ́ pò ṣe aṣọ wípé ò ṣe o nítorí jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. láre ọkọ mi. ìyá láre báwo ló ṣe rè ṣé ìwọ rè ṣá kì í ṣe òkú ẹ ò dà lónà kò yé mi kí ni ẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe fún ẹ ọlárẹ̀wájú tó fi dájú mi bẹ́ẹ̀ kí ni àwọn àbúrò ẹ ṣe fún ẹ kí ná gbé kí lẹ́ṣẹ̀ kan ṣe é mm-hmm. tó fi dájú gbogbo wa bẹ́ẹ̀ tó dẹ̀ ń yí nínú owó nínú ọlá nínú ọ̀rọ̀ tí àwa sì wà ní ibi tó jẹ́ pé à ń sùn ní ilẹ̀ ẹ̀lẹ̀ nínú òtútù táwọn mi ó máa gbọ̀n báyìí tèmi náà ó máa gbọ̀n ọ̀làǹrẹ̀wájú kí la gbé sọ ẹ̀ṣẹ̀. yàrá rẹ̀ ètò ìgbẹ́ mọ́ ní. ibà má ti jẹ́wọ́ ṣé ni mi mọ́ ń tà ṣe. ìdáríjì mi èṣù ló lò mí àwọn oníṣì mo ti padà wá mo ti padà wá gẹ́gẹ́ bí ọmọ yín tí mo jẹ́. Eh, ẹ tiẹ̀ ní sùúrù kí lẹ wá wá síbi kí ni nǹkan tẹ fẹ́ gan nǹkan tẹ fi dé bíbá ẹ̀ aṣá ni nǹkan tó bá wá. mami ẹ ṣàrí mi bí ọmọ onínàkúnà tó lọ tó wá padà wálé. ọmọ onínàkúnà ìtumọ̀ ayé owó ńkọ́ àwọn mọ́tò kọ́ ilé ńláńlá ń kọ́ ń bo ni gbogbo àwọn yẹn wà. yàrá rẹ gbogbo ẹ ti lọ. Ah! mo gbé o mo gbé o nǹkan ṣe mí o mo kú o nǹkan ṣe mí o láàrin ti kó bá mi o láàrin ti bàtà tá mi jẹ o. ẹ wo láàrin àbí kí ni ìbọn náà jẹ. kí ló wá dé tẹ wá bá wa sìn kí lè fẹ́ ká ṣe ṣáwà lọ lọ́hùn-ún ẹjọ́ mo ní kí n wá síbí jọ máa manage bí tọ́lọ́run máa fi gbàdúrà wa. ẹyin àti ta ni brother mansion ṣé ti compare mansion ní síbí báyìí àwa ò ní ìsìn bí o ah, a ní fan àwa ò ní mosquito repellent àwa ò ní mosquito net ní bíbá yìí mosquito máa ń jẹ wa ni àwa ń fọwọ́ pa ẹ̀fọn bíbá yìí ni àwa ò ń bora ń bíbá òtútù máa ń mú wa ni ẹni tẹ máa ń fẹ̀ sórí big bed kó sì gbogbo yẹn bíbá gbogbo wa máa ń manage ara wa bíi sandin ni. ìmọ̀ ìdí kájọ máa manage mi kájọ máa kópa bíbá yìí. kẹ́mi má má níkẹ́ má èmi èmi ni èmi ni èmi fẹ́. Ah, a ní kẹ yọ a ní kẹ yọwọ náà ẹ kọ́kọ́ yọwọ àṣẹṣẹ ah, mọ́mì yìí. wọ́n ti gbọ́ nǹkan tí mọ́mì ń sọ. mo fẹ́. Ah, bọ́dá mi ẹ ti bẹ̀ wá ẹ ti bẹ̀ mọ́mì ẹ ti bàǹtí mi ẹ ṣáà ti bẹ̀ gbogbo wa ẹ wò ẹ wá máa lọ ẹ wá máa lọ. ẹ wá joyè Marriott gbígbà yìí ló ń jẹ ẹ tẹ́tẹ́ bẹ̀ lọ lè mọ ẹ wá máa lọ lé ìjà ìyá. bẹ́ẹ̀ ni ẹ ti bẹ̀ wá a dẹ̀ ti gbọ́ àmọ́ ẹ wá máa lọ. ṣé ń lé mi ni. a lóyún obìnrin ni wá obìnrin làá mẹ́tẹ̀ẹ̀ta ọkùnrin lẹ́yìn bá ṣe lè múra bíbẹ̀ kọ́ la ṣe lè múra tẹ bá wà wájú wa òun náà ní ṣe bí máṣọ lẹ́wọ̀n èdè padà sí máṣọ inú òde sọ̀rọ̀ èdè padà sí máṣọ òde máa lọ gbé máṣọ yìí àwọn lè ráyè nínú yàrá àti múra dáadáa. máa ń bínú sí mi mo ṣàtìlẹ́yìn. a ní kí wọ́n máa lọ ṣé kò sí adẹ̀ ń bá yín sọ díẹ̀ jẹ̀dẹ̀ ṣe bí kíni. ní kẹ́ẹ́ ọkọ mi ẹ olówó orí mi ẹ má bínú ṣé bẹ́ẹ̀ gbọ́n yín ti bẹ̀ yín ó yẹ ká ẹ jẹ́ ó tán kò sí bá a ṣe fẹ́ ṣera wa kò síbi tẹ́ẹ̀dì òdèrè sá lọ fóònù a lè sá lọ fúnra wa ẹ jọ torí ọlọ ẹ má bínú tìlẹ̀ yẹn ẹjọ́ ó tán síbẹ̀ ẹ ẹ wò ó máa bá wa lò bí ijọ́ mélòó kan. ẹ kí lẹ sọ màmí kí lẹ sọ dúró síbo. Si <laughs> never kò lè work. kẹmi ẹ má bí àlá tí ò lè ṣẹjọ kò tún wọn kẹmi má kẹmi mi jàre. Eh. níkẹ́ kí ló tún ṣe wọ níkẹ́ kí ló ṣe ẹ níkẹ́ kí ló ṣe ẹ níkẹ́ kí ló ṣe ẹ kí ló jẹ kí ló jẹ kí ló ṣe ẹ. kí ló jẹ kí ló jẹ kí ló jẹ. ṣe mo jí dé. èyí tí mo ní mi fẹ́ ìbáṣepọ̀ èyí ló ṣe. èmi náà ó ló ṣe. jẹ́ jíde. ẹ kọ́pà bẹ́ẹ̀ ni mo sọ sẹ́ẹ̀ àríyàwó rẹ̀ ń bẹ lábẹ́ kọ́pà ìbẹ̀ lábẹ́ kọ́pà lánàá tó sọ fún ọ pé òun ò sí ọ̀la ẹ̀ ń tẹ̀sẹ̀ lómìn lọ́wọ́ mọ̀ bọ̀ ní ìsìn. tó bá ti ń respond ọ̀dà tó bá ti ń pẹ̀lú sí ń dá mi lóhùn anything tó bá nílùú máa bèrè lọ́dún màmá fún un ṣùgbọ́n. ẹ sọ. ó ti yẹ mo àtà máa ń sìn fún èlò nílé náà. one thousand. Ah, ah. kò sí nǹkan tí mo lè ṣe ó dùn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ tẹ̀ ọ̀gbà pọ̀jù fún ẹ náà bá ti ń bọ̀ tó bá ti rí sídú agbẹ̀yìn báyìí ìrẹ́ àrẹ̀kún wọnú ilé ibi tó bá ń jókòó sí rè tó bá ti tún agbẹ̀yìn kò lè wọlé ìrẹ̀kún mi wà lẹ́kùn ní ìrànwọ́ àgbàdo wọlé tó yẹ ta sọ pé kò lè tọ́jú owó yẹn kí tọ́jú ẹ̀ kí ẹ máa tẹ̀lé ọ̀rẹ́. ẹ káàsán ọ̀dà bó ti mọ ju ọ̀nà ìrùn tí nǹkan fi wọ̀ nǹkan ọ̀dà kò sábẹ́rẹ́ ọ̀dà sọ tọ́jú owó òun o tọ́jú rẹ̀ dáadáa ah, ayé burú jù láyàn lọ. kẹ́mi kẹ́mi o. sídìí ò wá ná wá ná. mo ń bọ̀ mo fẹ́ sọ fún wọn. sídìí wá ló fẹ́ wà wá. ẹni sùúrù sí òsì. sídìí calm down. iṣẹ́ mi mò ń ṣe ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ẹmu wá. máa fẹ́ lówó. ẹmu kì í ṣe kó bí a máa ń gbowó fún sẹ́tìmù ìsìyàmẹ́mu wá sórí ọ̀rọ̀ nẹ́pà yẹn. tí ọba ti yọ owó ọ̀rọ̀ tí ọba yọ owó yìí dá sí. ẹ owó nẹ́pà náà là ń sọ. ẹ kẹ́ sọ̀rọ̀ nẹ́pà. àwọn èèyàn kò tí sanwó nu lé. ẹ ọ̀rọ̀ mi ní kẹ́ ẹ gbọ́. wá sídi wá tó ṣe mọ́ àṣìbá. kí a mú wa ọba ti yọ owó yọ owó náà. ọmọ wa. ká ṣe rí báyìí. ó dà sanwó nẹ́pà oṣù yìí ọ̀bẹ̀ sán. Babe. Babe, anything for you. So now. Ẹ ṣe. Ẹ jẹ́ kí tètè ọmọ lọ sọ́dọ̀. Àìrọ̀ bébì, I'm máa lọ bẹ́ẹ̀. Mi ò kí ń lọ báyẹn. Sórí àwọn ìgbà máa ń sọ pé gbà fún rí báyìí, òun ni gbà fún gbàdà. Bí mi ṣe first time lílè náà. Òun náà fún mi kankan. Ẹ ẹ mọ̀ pé join your mò Conjure any ẹni náà conjure. Don't kánjú torí mommy mọ́mì dúró dé mi. Ó wá mọ̀ kó ṣẹlẹ̀, ó wà ní ẹ ò ní fi má wọ orí kò sí báyìí ló pẹ́sẹ̀. àfìgbà tí jíde jàbálẹ̀ ọmọ ẹ̀ àfìgbà tó gba fúláwà di rẹ̀ tó já kànga ọmọ ẹ̀ ó sì já kádágodo sí mi lẹ́nu ọmọ ẹ̀ ó sì já kádágodo sí mi lẹ́nu ọ̀nà rẹ̀ mo sọ bẹ́ẹ̀ náà kò sọkùnrin tí ń fúnyàn ní nǹkan tí ọmọ gbà kankan lọ́wọ́ èèyàn sọkùnrin kan wà tó ṣe sàárà rí bá ń tọ́jú rẹ wọ́n ní tó wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ ni wọ́n mọ̀ ọmọ ọmọ ọlọ́mọ ọmọ kékeré tí ò tí dàgbà ah ṣàǹgbà fọ́ ẹ wọ́n ọmọ náà bó ti ga tán. Ah. Ah. ara mi ò gbé o. ọmọ mi ò gbé o. bá ti délé kò ní sọpọ̀ òun ni tọ́jú ẹ̀ má jẹ́ kẹ́ni bọ̀dẹ̀ rẹ̀ make sure pé mọ́mí ò rí lọ́wọ́ ẹ̀ má dẹ̀ jẹ́ kẹ́gbọ́n náà rí because oògùn yìí òun ọ̀gàn wà very expensive ó dẹ̀ máa ń ṣe ara lóore especially fóbìnrin ó máa fọ gbogbo inú everything máa wálẹ̀ normal normal ó ti jẹ́ gbogbo nǹkan tó sọ pé olóyún olóyún yẹn sìn lọ́wọ́ kan ni pé ó oh, tiẹ̀ nímọ̀ gan ó máa kàdá ìgbà tó ṣe period ẹ̀ normal ó ti yẹ ó dẹ̀ máa lọ. ìgbà tẹ̀ ìpínlẹ̀ mi lọ́wọ́ ṣé nígbà tẹ́yìn fẹ́ ṣe jẹ́ mo sọ fún pé kẹlu protection wá gbé kinní lé mi lọ pé kí n máa lọ. ṣòrí protection ga fọkùnrin obìnrin lẹ́kún àlù protection torí pé wò mọ̀ tẹ́lẹ̀ ni ṣé gbàtà ṣe wọ̀ náà rí pé àìlò protection yẹn ló make sense ìwọ ló yẹ kó ti protect ara pẹ̀lú ilé ìbọn ó mọ̀ ṣùgbọ́n ìrà fún ẹ̀yìn ó pọ̀ ọ̀nù ẹ̀ méjì méjì ni tábà ti ṣe ń jọ mí lọ bá ti dílé wàkọlù méjì àlọ. torí ìsìn orí bẹ́ẹ̀ ni by next time a ti mọ́ra kò ní ṣe é bẹ́ẹ̀ mọ́. ìṣèjọba ní ṣùgbọ́n kí n lò lọ́dọ̀ yín. no ah tó bá lò lọ́dọ̀ mi kò ní kí n lò lọ́dọ̀ yín má lè sùn. tó bá lò lọ́dọ̀ mi kò ní pay because ó ní láti rest immediate jáde ìyẹn tí bá jáde nísà ọ̀rẹ́ mi kan ṣì ń wá mi bọ̀ wálé. wọ́n máa pariwo wọ́n máa play music and all that so wọn ò ní jẹ́ kó sùn so lọ sílé oògùn yín gangan sẹ̀ fún wa dókítà kan tó bá fún ẹ máa ní ó da kíyàn lò tẹ́ bá wà nílé bí a tẹ́ wà ní sinmi so wàá sùn wàá fara ẹ balẹ̀ wàá enjoy ara ẹ ti yẹ ẹ má wojú ẹ jù má wojú ẹ jù má ẹ̀kọ́ rí o tí wọ́n mi bá rí lóye ọmọ àgbà ọmọ àfẹ́ lò ni o torí wọn da fóbìnrin. gbogbo ọ̀nà ọmọ. má fún wọn ọkọ tí wọn sọ wọn gan wọn ò lè ríra ẹni ìyàwó wọn gan tó bá tán bó ṣe wà yẹn sì kò sí mi lè ríra for now ó ti yẹ so keep ẹ ẹ ẹ jẹ ká máa lọ keep it, keep it. Ṣé ẹ ti mi ní No, ah, baby, you know I love you now. I'm not sure. mọ́. Ọkùnrin ọ̀la ìtẹ̀lọ́. Má wọ̀rẹ́ àmà hmm? o lè má pa wà lọ́la for the rest. Gba your tún làṣà àmàlódà. Àdúrà I don't má wà lọ. Ẹ eh, mo lè you know I love you. ni mo wò kí n máa fẹ́ jáde lọ́la. Hmm, màá rí ẹ lọ́tún là ṣùgbọ́n Take care. Keep it dáadáa fi sí you táìtì tight, má yẹ kó All right. What's ti dára What's O ti ìtẹ̀sí òǹdàṣọ̀gbọ́n lákàáyọ̀ sí mọ́lẹ̀ kẹ́míìsì dókítà babaláwo ẹ̀lẹ́ áá mo rí bẹ́ẹ̀ ṣe ń describe oògùn fọmọ kókó lọ lògùn ńlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ múrú ọmọ ẹ sì fún lóyún ọmọ ṣáìdì abuse tí ò tí ì dàgbà ẹ dẹ́kun tẹ́ ẹ bá fọmọ lóògùn ní ìsìn tó bá kú ńkọ́ àti wípé ńgbà tọmọ ń bi yín léèrè lẹ́ẹ̀kan tí ń bi yín léèrè lẹ́ẹ̀kan pé kóun ó lò lọ́dọ̀ yín kóun ó sùn lọ́dọ̀ yín èmi ló dé tẹ́ ẹni mọ̀ lọ́lé tẹ́ẹ̀jẹ̀ kó sùn sọ́dọ̀ yín. nọ́mbà one mi kì í ṣe dókítà. nọ́mbà two. ìbéèrè ẹ̀ nìyẹn ìkejì tó wá béèrè pé kó wà lọ́dọ̀ mi kó lò yẹn ó ṣe pé kò lè lò lọ́dọ̀ mi kí ló wà ní oògùn tó fẹ́ lò torí pé mò ń jáde ni and besides kí ló kàn ẹ́ lọ́rọ̀ mi náà. ẹyin tí ọkàn mi nú ọ̀rọ̀ yìí ni pé nígbà tọ́lọ́pàá bá dé tọ́mọ ń páyín tán tí wọ́n fẹ́ wá kó gbogbo wa nílé yín sọ pé mo sọ tèmi fún yín ní tí mo ṣe wàhálà yín nù. bọ́lá jẹ̀bi nìyí ọmọ ẹ̀hún kò sí nǹkan méjì bẹ́ẹ̀ bá ń gìn ní ẹ̀ ń ṣerú rẹ̀ 98 wọ́n pa bẹ́ẹ̀ ni mo sọ kò sí wàhálà ẹ fàṣírí sí mi lọ́wọ́ pọ́tébù lẹ̀ ń wò yìí o àṣírí yín ṣèfù gbogbo ń tẹ̀ ṣètì lè fi jó ẹ mọ̀ wọ́ọ̀rì ẹ dá wa dáa ò sí wàhálà. ìbọn ṣe wá mọ̀ pé oṣooju kòró báyìí o mọ iye oṣù wọn fún ọ lẹ́wọ̀n. èsì dọ́kà mi. ẹ kò sí wàhálà tó bá yẹ bí fẹ́ ṣe ni kò sí wàhálà. ẹ rí bí wọ́n ṣe rí kọ́mọkùnrin jíríjì ayé rẹ̀ kọ́mọ gé afro àwọn tí wọ́n fi rọ́ọ̀gì mọ́mọ wọlé nù wọ́n ṣẹ́ẹ̀tì iná wọ́n ṣẹ́ẹ̀tì gbogbo yàrá wọ́n ní wá wo tẹlifóńdò ọ̀tán ntọ́mọ̀ ń wò nù ọlọ́mọ nọ́mbà lẹ́yìn iṣẹ́ ti gbọ́ kò sí wàhálà bọ́tẹ́bù rèé kò sí ṣòro ọmọ ẹ̀sẹ̀ sẹ́yìn àbùsìkì rẹ̀. mo dáràn níkẹ́ ọjọ́ ọjọ́ tó tẹ́lẹ̀ yìí ah. tèmi ti bá mi. kẹ́mi yẹ. kẹ́mi yẹ. ṣé bí mo kìlọ̀ fún ẹ. ọ̀rọ̀ kìlọ̀ kọ́ yìí. Ah. báwo la ṣe fẹ́ ṣe mọ́ ẹ gbà fáwọn. ẹ wò má mi ẹja máa lọ sọ́sùn tó ẹjọ́ torí ọlọ́run. ọmọ ah. mo ti fẹ́. bàbá mi ẹ jẹ́ ká tiẹ̀ ti máa lọ lọ ẹ jẹ́ àti ẹ̀sìn máa lọ lọ ọmọ kú ọmọ ó yẹ àti ẹ̀sìn kí ọlọ́mọ kú ìwọ ọmọ náà nà níkẹ́ níkẹ́ níkẹ́ má mẹ́ ní sùn má mẹ́ ní sùn. ẹ bá mi ọ ẹ bá mi ọ ẹ bá mi ọ ẹ bá ibi ọpọlọ ẹran kọ́ ló fún mi ah, ah. ó fún mi lọ́pọlọ ẹran ah, Sanusi ìgbádùn wà ń bi ọ̀rọ̀ ẹ mò ń fura nǹkan mo rí i pé oúnjẹ táwọn madam tán fún ọ ó fẹ́ yàtọ̀ bákan bákan ṣé o ní oore tó ṣe fún wọn ni kébí náà lè mọ tèmi náà dojú oore mi kan sí ni o ah. torí nǹkan gbé wá fún ọ èmi náà fọ fún oúnjẹ yìí o. ọ fọ fún ni ẹran rèé o. orí mi pé èmi náà jáde tán káráyé mọ̀ bá rí n tán ah. tó o bá lọ fẹ́ mọ jẹun tí mò ń jẹ ojú rí ah, orí nǹkan. aráyé ti wá rí ọtán báyìí torí pé ìta lọ wà. ẹ ń bá ẹ ń bà ní fídíò ìta lọ wà everybody ti decide láti wà ń ta. jẹun o bọ́ pọlọ ẹran sí ah ọ ta ló lọ́wọ́ yìí. sanusi èmi mo ní kí sọwọ́ òkè. ọwọ́ ìjọ ti ìnàkí ìbẹ̀rù. ìnàkí bò láìsí mọ́ ní queen tó fi tàṣọ ọwọ́ mi rè ṣe bọ́wọ́ ló control yìí. àdìpẹ́ ah, <laughs> ọkọ̀ control ni kò ní structure ah. kò lè bá mi jẹun pọ̀. sanusi ọwọ́ tẹ̀mí ń wò yóò lè bá mi jẹun. lọ sí gbá mi lọ́wọ́ torí ẹran. sèǹtì ń ṣe ọ gangan kó padà sára. jẹ́ kí mi náà tiẹ̀. èèyàn kan ní ń kànlẹ̀kùn kọ́ kó bí ti ń ṣe ọkùnrin mi kí lorúkọ ẹ̀. so bí Sanusi ṣe gbẹ tó báyìí ó ní àwọn èèyàn báyìí nínú ẹbí wọn. ọkọ mi ṣé bó bá rán ẹ wá sílé ayé kó wá wo bílé ayé ṣe rí kó padà wá jíṣẹ́ ni. ọba wo. kí ló dé tó wá takú sílé ayé tó wà bá wa mú o dẹ fi gbogbo wa lẹ̀ sọ. alẹ́ ni ikọ̀ mọ̀ yé mi tó. ọkọ mi. ọkọ ta ni níjó síjó lẹ́nu ìgbàwó síra wọn ṣé ẹ mọ̀ mí rí ni. tó bá tiẹ̀ wá gbàgbé ṣé o ti gbàgbé mi olólùfẹ́ ni àbádéhùn tó ṣe fún mi aya àfẹ́sọ́nà rẹ̀ ọmọlẹ́wà mo bá rí òun àti Ògúnrẹ̀mí níbi tán ṣeré fẹ́ ni o ah! kéde pé rọra wọn lẹ́rù o ah! wọn ah! mo ní ọsọ bẹ́ẹ̀ nǹkan ti ṣe ọ nǹkan ti ṣe ọ nǹkan ti ṣe ọ ọmọlẹ́wà àti Ògúnrẹ̀mí fúnra mi báyìí ẹlẹ́dàá rẹ ti. máa rọ́jú olówó mi ìrìn ayọ̀ rẹ fẹ́ ni ìfẹ́ ẹlẹ́yẹlé ó nífẹ̀ẹ́ tó rẹwà jù ó nífẹ̀ẹ́ tó dáa. Ah, àsọdálẹ̀ ni ọ́ ọ̀dàlẹ̀ ni ọ́ lóòótọ́. Ah! àfẹ́sọ́nà mi pẹ̀lú rẹ lábẹ́ igi. àfẹ́sọ́nà rẹ ṣé ẹ lọ́rọ̀ àsọ ti tẹ́lẹ̀ ni. péré àlọ́rọ̀ àjọsọ ti o. ṣé bójú ti rí rèé tá a fi jobi lọ́jà ẹ̀jẹ̀. wo ìwò igi kò burú. sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá dalẹ̀ yóò balẹ̀ lọ. ó ti dalẹ̀ níyìn ọ. àjọjẹ lórí ewé o. ewé ewu èwo èmi rẹ. àjọfin lé ewé ewu èwo ra. mo ti jà lórí ewé mi. mi ò lè dúró dà. òkùnkùn ṣú oṣù o oṣù o yẹ oṣù bọ̀rọ̀ bá kan òkè tó bá kan lẹ̀ ṣèbò níbì kan àgbè sí ni wọ́n ń wí níbo la mọ̀ ta ó gbọ́rọ̀ èyí sí. Si òkùnkùn ṣú oṣù o oṣù ó dórí àgbàkodò níbo la mọ̀ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹ̀ wá. irú ikú wo ni ó pa àgbàtà oníbàpọ̀ lórí ẹ̀ níbẹ̀ irú kí ni ká ti pè yìí olókùnkùn ṣú oṣù o oṣù o. Yeah.